gotaya ya, de gotaya ya. Èmi mi ìṣàmójú amẹ̀bọ̀ lo mi. Jọ̀ọ́ torí tó ń déwájú ń dẹyẹ kó má lọ gbé kan gbe lọ gbé píṣọ̀ mi sí kó mi àti ẹ̀ lájọ́ ṣiṣẹ́ o. You know say me no get <laughs> me na no <laughs> I get people may I tell you say I only God I get o. <laughs> Na you know my pikin small ọmọ mi o. ǹjẹ́ mo ti ẹ̀kọ́ táìtù sí ẹ jọ̀ọ́ happy friday ní ọjọ́ tòní friday olóyin mọ̀mọ́ ní ìlú canada aago kan kọjá ìṣẹ́jú márùn-ún péré bẹ́ẹ̀ ni bá ti jáde látẹ̀kọ̀ bọ̀ mo tún busy a little bit so ẹ má dẹ̀ ni mo pẹ́ àwọn ọ̀rọ̀ tí gbogbo èèyàn ti sọ lé lórí ara ẹ̀ ni mo fẹ́ sọ àti èyí tó ṣẹ̀ṣẹ̀ ń trending lónìí kí ló ń pọ́ǹpì kí ló ń trending ṣó ti yé yín lónìí èmi máa ń sọ òyìnbó mo sì máa ń sọ yorùbá lórí ètò mi èrò wá èrò kò wá irú a máa sọ̀rọ̀ ṣó ti yé yín because a ní pé kéèyàn gbé original wá sí orí facebook yìí àwa ni kò ń ṣe rọ́ o a gbé original wá so tá bá treat àwọn ẹlòmíì case ton bá ti treat lọ́dún tó kọjá wọn kì lè padà treat ẹ mọ́ torí pé ó máa tase ọ̀rọ̀ ẹnu wọn máa ṣe kíni ó máa tase ẹ má flag show mi o mo wo show ní àárọ̀ yìí is wonderful is powerful is also awesome gba tí mo ń wò báyìí lára àwọn fídíò tí mo ti ṣe ni mo ní a ah, so Auto Bola ló ń sọ̀rọ̀ yìí ṣá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ ló ń break wọ́n break ẹ̀yẹ́ mi pé wọ́n slotting àwọn breaking they are breaking it like flagging the show kí ló dé tẹ̀ flag show mi ẹ jẹ́ kó rí yín pé o ẹ̀yin flagger hmm, tí mi ìbá ṣe pẹ́nu mi ò ní gbòfò lórí yín o ẹ̀yin tí mi ò flag o mi ò flag show anybody oníkálukú dẹ̀ ló ń ṣe tiẹ̀ lórí Facebook níbí ẹ̀fọ́ òkín lẹ́fọ́ láwọ̀ ẹ̀jẹ̀ ń ṣe tèmi o mo sọ fún yín èèyàn kì í dóni nítan tán kó tó máa sọ pé òun fẹ́ẹ́ fà á nítan ya ṣó ti yẹ yín mẹ́yẹn èèyàn kì í rẹ́yàn jẹ́ kó tó máa rẹ tà ẹ jẹ́ ń ṣe tèmi ó ti yẹ yín gbà yín lẹ́ máa ṣe tọ́sìn lẹ́ máa láwọn ayé kan ló ń ṣèyàn ẹ̀yin lẹ́ máa jókòó lẹ́ sọ̀rọ̀ ayídayé ṣé rí wọ́n máa mú yín o ayé yín máa bàjẹ́ torí pé tẹ́ bá jẹ́ pé ti fi mí lọ́rùn lẹ̀ kí n ṣe tèmi kẹ́ kí n ṣe tèmi ẹ ẹ mọ̀ kan lẹ́nìí yìí àbá má sọ̀rọ̀ púpọ̀ mọ́ a kò máa ṣe fàájì wa ká máa kàn ṣe other things a fi a ti sọ àdúrà àti àgbín gbowó a ti sọ di ọ̀fẹ́ lórí social media ṣó ti eyín a máa gbàdúrà fáwọn èèyàn ó dẹ̀ possible kí go wàhálà yìí kó má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but you continue to provoke after stealing people's things after doing evil to people now ẹ man mọ̀ facebook pa ẹ ti gbàgbé pé ẹ̀yin kọ́ lè dá facebook sílẹ̀ you forget say no be facebook you no be your own na maxuba create some. okay i tell you you may have connection because i know my country for one thing when people create things they will now go there and get connection my people i'm very sure Emma, be no my connection my country people they know how to get connection okay they will wait for you to do that thing when that thing is better then they know how to get connection with people working there they bribe them they call them they use them there's no amount of money they cannot spend in do what I mean in do what to make connection okay just to and the connection is to be using it against people new uh-huh. so you are seeing the title you can see now ṣẹ́tírí ṣẹ́tírí i will speak english okay uh-huh. so people will understand mm-hmm. the white and the english and the i mean yoruba i'm not talking to only yoruba people all right so and tó bá dẹ̀ gbọ́ yoruba wa máa gbọ́ lẹ́kọ̀ọ́ tá a bá if i speak english little i will speak yoruba little so people will we understand so i cannot even speak french Even not must speak french so you are welcome to this platform you know normally people say They are discouraging people not to pray. I'll pray because nobody have been coming out to be telling people, pé má ṣògùn mọ́, ẹ má fẹ́yàn And I'm going to call some of the celebrity, no, sorry, some of the blogger on Facebook. I want to use them as a reference. You understand me? Aha. So about two people here now, you can see them. That Koko Zaria is a uh, is an actor also. And Sule Alao-Malaika is also actor. There's a video of Koko Zaria that have been trending. A lot of people have talked about it. You understand me? I want to just analyze, say little about it. Again, today, they have been that video have been trending láàárọ̀ kùtùkùtù Sule Alao Malaika o you know what he renovated uh, eh, Baba Barista's house you know the late Barista's house the creator of Fuji According you understand me he went to renovate the house <laughs> you know what I'm not saying it's not good though but I want to tell you people coming on my platform important personality the government of any country I want you to know, and the police here says all the police all over, you know, that normally visited my account. I want to tell you that these people, they are not good people. They only pretending after doing bad thing, then they will go to society. For you to know that a lot of charity in Nigeria is not a charity. After destroying people, they want to do sadaka want to tọrọ fún dajeje. So the meaning of sadaka that is when after doing evil to people, they will be looking for people to do those things too. A lot of people who are giving, that is giving freely from the free mind, there are not many who are giving because of their sin according to their belief. Because in our country, they believe that when you give, you understand me? Even when you go and steal, those people, kidnappers, the lot of the one terrorists, terrorists, all those barbad people, the fraudsters, they do give, they flaunt money on social media. Okay? Because they believe that whatever you do, after so far you now give people out of it, your sin will be forgiven. This is just the impression they are creating. And that's why you see some of them, you be seeing them, they be giving. I, uh, when I'm talking here, do you ever see any one of them call me that if I say I need money or I need something, they should give me? They cannot. Because I'm too saying the truth is too hot. You understand me? Like today when I, I mention Kokosaria, they quickly, when I mention Esabod name also, I shared that video also. They quickly show me Esabod with Koko Zaria. Koko Zaria Gani Oyedepo. they quickly show me where they they are together, you know, on the live chat in TikTok on TikTok and they are giving lion. Lion call lion call, call. ẹ máa leopard. You don't understand me? To show and they tag me for me to feel bad. Oh, they are giving some people all those things. You know what? If they give me 20 lion every day, if people are giving me 20 lion every day, that cannot shut up this my mouth that is bumbula. This my mouth that is thick like anything, like Bomolokoja. Nobody, 20 lion cannot stop it, not to say the truth. Okay? So 20 lion cannot cannot cannot stop me because even the lion that they are giving just to camouflage to pretend that they love each other. It's not a love. They are pretending to each other just to mad people to be supporting them. And also that thing you are doing, it also is like evidence to the whole world that okay, do you know these people before? Before I came on social media, no. Answer no. And quickly, why do you become friend? When I came and I started talking about you guys that you are a terrorist, you are a killer, you are evil, and I, you have done this to me, you have done that to me. Where do you quickly go to Esabod? You are also telling the whole world that what I'm calling Esabod and what I describe, the way I describe her, that I'm not lying. If it could be, if Esabod after I started talking on social media and she could choose Kokosaria as a son, okay? I'm going to talk about Kokosaria, okay? haha. And you know, some people say, no, Ikoko Zaria trying to be smart. Like he wants to be saying to the world that it's better than MC. What I know about Kokosaria, I will tell you. All right? I've talked about Kokosaria very well. You understand me? And I do tell you that Kokosaria, eh? in, <laughs> with his mouth, ṣé mo pé mo sọ pé ó ti The killer is a killer. Okay? It's not a joke. And he has came on me on this social media. I'm saying this because of the country I reside. And because of the personal important people that always listen to me and understand exactly what we are saying. Not that we are pulling them down, but we are trying to expose their atrocities and their evil. Because some of these days they will tell you, if you ever talk about that, you know you have a son in Nigeria. You cannot do that, what you, the bullshit you do last time the way you do for the, the father of my baby, you cannot do the bullshit any longer. You see, I'm not talking about anybody right now. And I'm, I'm telling you, despite that, nothing can stop me not to say the truth, okay? Mm-hmm. So any of you now trying to be rubbing things on the social media like, say, oh, you are complaining about them. Oh, oh, but we love them. But what about the people you are complaining about? Anybody you are complaining about, I'll be bringing you out also that. Because me, today, anybody can call yourself bipolar Okay? If any pastor offended me, I will talk about when it is time for me to talk. Any pastor that doesn't offend me, I will not talk about them. But I'm telling you authoritatively, I'm a Christian. I'm a child of God. Okay? Uh-huh. So I'm telling you again that if any Olori talk to I may, I may talk about a union today, I may talk about musician tomorrow, talk about the celebrate, I mean, all of them gbogbo celebrate in one for Even the garage boys, those union, they are celebrating as well. So I may talk about anybody. All right. <laughs> and most of the time, a lot of people believe, oh, she supported the people up there, and those one cannot see them. Because to me, oh, I feel I, at times I feel safe among those ones, better than those one because the one you say want me to belong to now. I've uh, when I don't know, I pass through the valley of the shadow of the dead, you know, and I fear no evil then. You understand me? And God saved me. You understand me? So I've seen them You see, that's the reason why I, I, I don't find myself, I don't feel comfortable in the midst of some people, terrible people any longer. But those who have not seen them face to face, who have not have a cancer that I have, they may be feeling somehow. Eh? Like today, I block Adonai. I don't know why Adonai is coming to me. And they show to me that you see how many people that is watching Adonai. That's your cup of tea. Adonai is talking about pastor. And he's defending some idiots, some Ajale people also. Defending Rulisi. They, they are evil. They operating Ajale. Pastor have something, they collect your offering and tithes. And they, some of them prophesy what is not, Abby, Uh-huh. That's another one. What about the Ajale, the ritualists? You understand me? Those one who are stealing, àwọn olè tó ń gbowó, ṣebó lè lẹ́pẹ̀ wọ́n. You talk, I'm not supporting pastor. Gbọ́ me, o, pastor tó shori buruku, burúkú, tó bá I'll talk about it. But he, I want to tell you now, you complain Aduni, talk about pastor that collect offering. Aduni now supporting the people that is operating Ajale, the underground that they keep people, the ritualists that use woman part, blood for ritual, for money. You understand me? So, you know what? I don't want to, I see things I don't want to talk because I want to talk less, but at the same time, you cannot stop me. You know, because if I shut up at her, you believe that. You gang her, you finish her, we told her, even nobody watching her. Well, with the people that are not watching me, I'm still talking. Some of you still speak. Look for people to come and to come and study and share whatever or watch what I said and come and give you the report. Because upon you le balẹ̀, you dey hear say your mind no go touch ground. Nobody dey fear you on this platform. Eh? Ìyálà Ọlọ́run tó ń gbé yín sáré wà nínú mi. You understand me? You go, we talk. You plenty, you talk. We flow when people are many. We flow when people are not many. All right? Mm-hmm. So we are talking about eh Glewo Gelema too. Oh, ti ẹjọ́ Ruth Adunni, ó find fine ju Adunni lọ. I want to go and watch movie. They will say that, Cherry one, you are Emma Kabukuni at the end of everything. Emma Te, a me. At the end of everything, ìwọ súlẹ̀ àlámàláìkà tó ja olè tó ja mí ní olè up till now you will be showing and then you pay and your grave that won't olórí burúkú yín now you pay there to be sharing that you renovated barista's house why do you keep barista for the i don't want to tell you i'm not i don't want to accuse you of killing barista when you renovate it why are you showing it to papa for people to be thinking that you are a good person isn't it for people to be thinking that you are a good person isn't it Suri alama laika olórí gbèsè bí orí àgbọn. You all of you are evil. Let me start from yourself. Alajale. I'm not saying pastor are not collecting tithe and offering because Aduni came out and he ó tẹ̀ sójú àwọn pastor dáadáa. Ó tẹ̀ sójú àwọn pastor. And he said, Olo mi, Odre, you continue to say amen, amen like this. All of us that are not praying. What of, let me, mo sọ fún If America said they decide that's why ìpín apá ọlọ́run má jẹ́ ìfẹnukọ má jẹ́ ìfẹnukọ i'm just at time i just put love and life from president mi jẹ́ sọ yorùbá ń bẹ̀ ẹ má bà mí túmọ̀ ẹ̀ fún ọ pé ikú ọ̀tẹ̀ láwọn àtọ́rí you ti pé tí bàbá kejì yẹn bá wá gbogbo yín ló máa ó máa fojú yín wọn mọ̀ ń bá léyìn lọlé torí gbà mí gbọ̀n máa ń bá yín gbàdúrà ìjẹ̀wà lamẹ́ríkà Canada lèmi wà ń bí o but ẹnu yín ṣe mí because àwọn kan ń wọ̀ ní bẹ́ẹ̀ ni àwọn tó wà ń bẹ̀ yẹn sì wọ́n ń padà àwọn ẹni tó wà lórí oyè sì tó ń padà yín àwọn kan ń retí pé ah kagbara kò tiẹ̀ pààrọ̀ ara wọn lásán ẹ̀yin àjàjẹ́ yorùbá yẹn ẹ̀yin yóò nàìjíríà yẹn wọ́n máa fojú yín wọ́n máa bó wọ́n dá yín padà sílé jù ẹ̀ bá níwèé wọ́n fàwé yà ọlọ́run gbọ́ mo máa ń bá yín gbàdúrà tí bá tún gbàdúrà ń gbà mí báyà àwọn èèyàn á tún máa wò pé àbí mo ń sọ̀bọ̀dà àwọn mo tún máa ń jẹ ìyá yín o torí pé ẹnu yín ṣe mí ok ẹ̀yin alájà alẹ̀ gúrùpù ẹ̀sùn mọ́ bí màláìkà you are part of them Koko Zaria àjàlẹ̀ gúrùpù ní ẹ̀wọ̀ ló wà kì í ṣe rọ́ o ẹni bá parọ́ mọ́ wọn kò ní dáa fún bẹ́ẹ̀ ni ẹni bá parọ́ mọ́ wọn kò ní dáa fún ní ìparọ́ mọ́ wọn o àjálẹ̀ group ritualist occultic the people use people blood for bathing for work tó bá ní mo purọ́ jáde ke wá sọ fún mi pé Auto Bola irọ́ ló pa ó gbọ́ I'm not saying MC is not killing you because he's your friend you have been together MC Papa when you talk when you talk when I rate I don't Wasiu ló jẹ́ mọ̀ yín o my mọ̀ pé mo ti sọ story yẹn torí mo lè but cut ibẹ̀ yẹn I can but cut that side because your story is too long your demonic and horror things is too long are you getting me <laughs> now ẹ jẹ́ ká kọ́kọ́ vote àwa few tá wà lórí bí the people collecting offering okay that are not using gun to collect it okay that because I need say the pastors are systematically taming the citizen for the government so that they ní máa àwọn ní citizen ò ní máa sínwín ó ti yé and I say oh oh oh possible but they are doing good job because a lot of people like Adunni tí ìbàjẹ́ pé bí ó ti understand bẹ́yẹn ẹ̀ eh. so nígbà tí mo wá gbọ́ mo gbọ́ torí ẹ tag me, ní o I block Adunni I have three accounts And the three accounts, I think I block her three, in two ways. So they still block me, they still go and suggest her to me in another one. Tí mo open account mi báyìí. I saw you. I don't want to see because I don't want to be giving you. me. ìfẹ́ máa gbẹ̀mí yín gbóná. Mo máa gbẹ̀mí yín You know now. Mo máa gbẹ̀mí yín You always condemn pastor that collected money. And you are supporting the people that are killing ritualist people. The worst people in Nigeria, let me count them for you. The ẹ̀ṣẹ̀ tó burú tí wọ́n commit jù ní Nigeria, òun náà ni kó máa fi kó máa pa ènìyàn. And àwọn terrorism, a tó ń pa èèyàn ara wọn ni wọ́n wà. The diabolic people. Torí àdùnní etí ẹ̀ ò di. Ní ìgbà won wọ́n sọ pé ọmọ kan kéyé no lórí kini yẹn wọn ò tí ì ṣe títí ti investigate ẹ̀ ìwọ ń gbé nísì òun sọ àfúnisì wọn náà fẹ́ máa fi tákù pé wọ́n ní crowd crowd yẹn ò jẹ àwa òun gbọ́ ó mọ̀ pé junior ló jẹ́ sí wa ń bọ̀ táwọn ò kí ń tẹ̀yàn mọ́lẹ̀ kò dẹ̀ sẹ́ni tó máa bí nípe tá a bá ti ba péèjì ẹ̀ jẹ́ àní kò ní lè sọ̀rọ̀ mọ́ ó máa kéré lọ́wọ́ ara ẹ̀ ẹ̀yin kéré lọ́wọ́ ara yín because you are too threats you feel threats see my face is like a oh, mo ń já yín láyà you don't know ni if i'm not in bá já yín láyà ẹ̀ ní máa dà mí láàmú kẹ́ máa yọ péèjì mi lẹ́nu mú jayín láyà tó bá gbọ́ pé já wọn láyà ṣẹ́rù bá wọn bẹ́ẹ̀ ni agbára ọlọ́run tó wà nínú mi ìwọ gèlè yìí ṣé tó pé fún àyù tà dùn ní lọ àbí dúró dáadáa lórí mi mo ní twenty of this nínú ilé tí mo tàkú ó wà kọ́lọ̀ mélòó ná I have this one like four colour this particular one I have different gèlè but I don't just want to use it at times you understand me wàá kàn tiẹ̀ wò ń bà mí gan wàá mi àkàntì ẹ̀ ní fẹ́ múra so let us kí n tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn màláìka àti súrẹ́ àlám àti màláìka àti ẹ̀ pàṣọ no pàṣọ kọ́ pàṣọ ìwọ relax ìwọ ìyá ẹ̀ṣẹ́ ìkúlẹ̀ yọ̀ǹda ọ̀sìn má gbójú jáde o má bẹ àwọn tiẹ̀ torí mo mú oníkálukú pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ ó ti yé yín but that terrorism has to stop in Nigeria àmàláìka ò ń ṣó jẹ mí lówó àbó jẹ mí lówó ṣó jà mí lólè àbó jà mí lólè ṣó jù ẹ fọ lọ́jọ́ tí mo ti ń sọ̀rọ̀ tó wá ló lọ renovate nígbà tẹmí tó ń sọ̀rọ̀ ẹ tó ò lè wá sọ pé òkè Auto Bola má bínú ìyá mi gbà nígbà tá yé ẹ bàjẹ́ ṣẹlẹ ọmọ pamọ ẹṣẹ mo gbé Ọlọ́run lòmí láti gbé ẹdìdẹ àbí kò lòmí fún ẹ olórí burúkú ọjọ́ tó kọ́kọ́ wá sílẹ̀ ń bá àlákàlà mọlá Ọlọ́run lẹnu màrẹ ń gbọ́ àlá burúkú mọlá mọlá ọmọ ọ̀dọ̀ ẹ mo gbàdúrà mọ́jú mo tún kúrò nínú ilé mi ibi rúùm mo tún gbé fún ẹ ibi tí mo ibi tí mo ti ń gbàdúrà lóru ṣọlá ọmọọṣẹ́ ó ní mà alájà kí ló dé tẹnu mo ní mi ń ṣàlàjà torí eyín tó wà lẹ́nu mi eyín ni ọ̀ríjínà ni ẹ̀rí àtẹ̀jídẹ̀ tí ilẹ̀ erékẹ́ dídí ṣojú ẹ fọ́ ojú ẹ fọ́ ojú yìí má bínú mi ìfẹ́ bùyà ẹ o torí mi ń ṣẹgbẹ́ lọ́jọ́ orí ṣùgbọ́n tí ń bọ́ńgọ́ tẹ́ ń ṣe yìí torí pé tẹ́fẹ́ máa fojú ìyá tèmi gbolẹ̀ tẹ́fẹ́ máa sọ ìyá mi lórúkọ ìyá mi ẹfẹ́ máa sọ ìyá mi lẹ́nu máa fojú ìyá ẹ̀ gbolẹ̀ àti bàbá tó máa ń dé panama o ó yá wèrè ní ó sì wí ní gbogbo yín ni mo fẹ́ sọ̀rọ̀ yín lénìí bẹ́ẹ̀ ṣe ń pààyàn sí ẹ ń pààyàn náà ẹ wá ń dárúkọ MCC ṣé gbogbo yín ẹjọ́ ń ṣe ni tí ẹ bá ti fẹ́ dojú èèyàn tẹ bá ti fẹ́ ba tèèyàn jẹ́ tẹ fẹ́ pa èèyàn yẹn àtọ́jú olórin gan gbogbo àwọn òṣùpá yẹn wọ́n gbà tó bú wá sí ṣe bí mc lẹ máa lò tó pọ̀ lójú ọ̀gá fún yín òun lẹ máa lò náà gbogbo ilẹ̀ ń lò náà tó bá jẹ́ pọ́ pààyàn tó tọ́ kí lẹ fẹ́ máa yọra yín sẹ́yìn fún ní ojú mi kòrókòró ṣojú mi kòró nínú ilé tí mo rẹ́ẹ̀tì nílé ilé Koko Zaria ṣẹ́gbọ́n láàrin ọdún kan àtòṣù méjì àbójú mélòó ni èèyàn méjì dídó dídí ló kú ọkùnrin méjì ni Koko Zaria fi ṣètùtù kò pọ́dún méjì ọdọọdún ni àwa yìí ni ló máa bá mi gbà yẹn ẹn ọtò wọn ló ti sọ type pé ẹnìkan kú ní nǹkan tí gbogbo àdúgbò gbọ́ torí pé mo mọ̀ pé mo máa ń international level like mo máa nígbà tí kúrò nílé mo ń lọ sí South Africa and you know I'm popular in my own little way so ó máa fẹ́ kó má sọ̀rọ̀ a máa kí ẹ to tó ti sọ á ti máa sọ sí two people die I've said it here nínú ilé tó wà yẹn ẹ kí lorúkọ ẹ Bisola Badmus

but n tó ṣojú èmi kòrókòrò ní tiẹ̀ lẹ́mi sọ yìí màláìkà ṣé o gbé mi lọ sí ọ̀rá àbò gbé mi lọ sọ ṣé o ń ṣe fọ́ wọn náà àbò ṣe fọ́ wọn náà ṣé o ń jalè to jalè ṣé àfà tó dédé bọ́ndù mi gbàtí mo dé nàìjíríà tó ní o máa gbé mi jáde tèmi rò pé bí mo ṣe ṣe fún ẹ ní South Africa àmì ní Dubai ló ṣe fẹ́ ṣe àṣẹlé ológun kan pààyàn sọnù níbẹ̀ ló fẹ́ ṣe wọn wá ní wọn kúrò ọmọ ẹ ṣe bí ìwọ sọ fún èmi bí wọ́n ṣe ń sọ fún mi yẹn ń gbà pe pé ah MC kọ́ o òun ló ló fẹ́ pa tí ń dódó àṣọ pé òun kọ́ but ẹ̀yin náà ṣebí mo sọ pé ẹ fẹ́ pa mí kí ló dé tẹ́ ẹ gbé ṣebí nǹkan tẹ́ ṣe fún mi ṣe ìwọ náà òfin pààyàn ibi tí ìbàjẹ́ pé bóyá ẹnu mi gbogbogbò ṣàṣàṣà àbí mo dẹ̀ ń gbàdọ̀ ọlọ́run wà lẹ́yìn mi ṣé ẹ ti ní pa ọ̀tá mi dànù níbí ṣé gbogbo yín kọ́ lẹ dọ́wọ́ pa torí pé àṣírí yín tú lẹ́bẹ àwọn alágbàlẹ̀ dáwọ́ pa bàbá ọmọ mi sọ pé mo gbé mo ṣoore fún yín ó bá lọ ń sọ pé orin ló fèsì lè Barrister kọ́ kò ní yẹ kò ní yẹ ìyá ẹ mo jíra yọ tẹ́fì ìyá jẹ́ ìyá tèmi àtàrà ara lẹ́ tèmi kò ní yẹ ìyá ẹ kò ní yẹ ìwọ náà kò ní yẹ bàbá ẹ onípanamá kò ní yẹ wọn ni mo sọ yẹn o ọlọ́run gbọ́ kò dẹ̀ ní yẹ wọn kò ní yẹ wọn torí tó bá yẹ wọn tó bá yẹ wọn ọmọ wọn ò ní máa jalè ó yẹ ìyá mi torí pé mo wà ní Canada bí tí mi ò bá ló máa sunkún bá mi wọ̀ fún mi ṣé mo tó torí ẹ̀ lọ jalè ask them in Canada here, maybe they are farming one way or the other that I used to steal. I never. I never. Are you getting me? There was a time they delivered somebody's goods inside my door. Money, this is not my good girl. This is not my goods. We had to travel far to go and drop it. I don't. Èèyàn lówó lọ́wọ́ kò mí pé kó bá wa ẹ̀jẹ̀. Kò dẹ̀ nínà kò mí pé kó wà bàjẹ́. O kàn fẹ́ bá wa ní olè kó wà ní súlẹ̀ lámàlàíkà ṣé o dì mí o gbé mi sẹ́rù lọ sí ọkọ̀ déédéé gbé tí mo dé nàìjíríà tó ní wọ́n fẹ́ ṣe dáadáa fún wọn wọ́n fẹ́ ṣe kíní kan ṣé o gba mọ́tò lọ́wọ́ mi tó gbé sínú jíngù tó ti san kọ́bọ̀ tó dẹ̀ sọ pé mo fẹ́ jà ẹ̀ lólè nítorí pé olè wà náà jẹ́ ṣé rọ́ ni àbó òótọ́ olórí burúkú tó ló lọ tún lè barista ṣe ṣé orí mi bí pé mo sunkún ẹ máa máa ṣe yẹn máa ní kó máa táàgì all the people that tagging for you Nigeria government ABI should notice them that they are working for terrorists. We are telling you on this social media, media that a lot of Nigerians are working for terrorists. They blogger, they are on Facebook. They know all story that I'm telling, saying to the whole world is truth, but they're backing them up because they want the evil to continue in the system. It's just like, let me now imagine, God forbid, let me be doing evil and then be exposing others. Is that going to possible? This is what they're doing. ìbéèrè ni mo béèrè lọ súlẹ̀ àlámàlàíkà ṣé aago six aago rádò o aago yẹn máa wọ six point something million ṣó wà lọ́wọ́ ẹ̀ àbí kò wà lọ́wọ́ ẹ̀ yàtọ̀ sówó tó gbé mi gbogbo nǹkan tó bàjẹ́ tó ní o máa wo bí tí a máa jẹ lára mi kì í ṣoṣodì àti gbogbo ọ̀dọ̀ wọn kọ́dà àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀dọ̀ àwọn ẹ̀yìn ajalẹ̀ burúkọ ló kọ́kọ́ gbéṣẹ́ yẹn lọ kì í ṣòun ó wá sọ pé ó ń kunlé barista kan bá lè máa pàtẹ́wọ́ fún yín this is all of you what you are doing all of you you be doing evil and then you come out and come and do small good owó tó fi ṣe kíní yẹn i'm very sure pé ẹ jí gbé náà ni àwọn kidnapper náwó fún ẹ amroba náwó fún ẹ àwọn olè náwó fún ẹ fraudster fraud sabas fraud wọ́n náwó fún ẹ gbogbo àwọn èèyàn burúkú ayé ni wọ́n náwó fún yín owó náà ẹ máa jáde ẹ máa máa ṣe bíi pé náìsì òun lẹ máa máa ná kọ́bọ̀kọ́bọ̀kọ́bọ̀ ṣé òótọ́ nǹkan tí mo sọ yìí díẹ̀ mo kàn sọ nínú ọ̀rọ̀ yìí ṣé irọ́ mo pamọ́ ẹ àbótọ́ ṣojú ẹ fọ́ ojú ìyá ẹ Mojíráyọ̀ fọ́ àbójú bàbá panama tó máa ń tọrọ owó tó mú ilé ọmọ pé ilé kí lorúkọ ẹ ilé kí lorúkọ bọ̀bọ̀ yìí o Túndé Orílọ́wọ́ ló gbé bàbá ẹ̀ há sígbà yẹn wọn ti fẹ́ bá yé Túndé Orílọ́wọ́ jẹ́ because you have a plan to kill the guy and inherit the house ṣé bàbá ẹ̀ gbé bẹ̀ olórí burúkú ni ẹ̀ nà olórí burúkú kò ní dáa fún ìwà àtàwọn ìyàwó àtàwọn gẹ́fẹ̀dẹ́ sọ fún wọn pé mo sọ pé wọn tó bọ́lá sọ pé kò ní yẹ yín òfò lẹ́ẹ̀ṣẹ̀ ṣé o gbé mi lọ sọ̀rọ̀ àṣẹ mo bèrè pé kó o mi lọ sílé àwọn àjálẹ̀ group ní ọ̀rá tó dédé dì mí mẹ́rù tó gbé mi tó gbé mi sí mọ́tò eh, Nissan Altima black ni ìdájú kùtùkùtù a lọ lọ́nà báyìí kò dẹ̀ mọ́ pọ́mọ ọlọ́run mi mọ́tò kan dédé wa gbá moto ye pa mọ́tò yẹn lásìdẹ̀ ẹ mọ̀ pé bàbá yìí bíi pé ká padà ńgbà tó kú dẹ̀ ká dé Ìbàdàn báyìí níbi tó gẹ̀ẹ́tì ìbàdàn yẹn mọ́tò kan kò hìtì mọ́tò yẹn gbogbo bọ́ńbà gbogbo ẹ̀ ló fọ́ká bí ìgbé kadẹ̀ ṣe pé kó máa tán padà séko ó wà mí débẹ̀ nígbà yẹn kòkò tí mo pé àpótí ẹ̀rí lòún gbé èmi tọ́lọ́hún ti lò lọ́wọ́ lòún fẹ́ lọ yúùsì ṣé ńgbà tí àfa yẹn tí mo wá ọlọ́run máa ń ṣe pé kéèyàn máa náìsì ó já mi síbẹ̀ yẹn ó dẹ̀ ló ń bọ̀ ó dẹ̀ ti lọ séko a dẹ̀ ń pe ó ti wọ̀ lẹ́kọ̀ọ́ ó ní kí n máa wọ̀rí ṣọlá lórí ọ̀wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ìyẹn ṣọlá kí mi o ṣọlá àmàníjà ẹ̀ ṣọlá wọn ń jẹ ọjọ́ mẹ́rin mo lò ń bẹ yẹn ọlọ́run ló ní pé mo gbọ́n ọlọ́run wà nínú mi mo gbọ́n bí mo níwà tútù bí àdàbà mo dẹ̀ gbọ́n bí ejò ọ̀tá mi lé ní ó lè wọ́n lè má rí mọ́ torí ó sọ fún mi mi ìgbúdọ̀ sọ fẹ́nibọ̀dì nígbà tí bá ń bọ̀ lé wàá dẹ̀ rò pé orí èèyàn ṣẹ́rọ̀ mo pa mọ́ ẹ and you open your mouth to tell me that ko um, um, uh, eh, síndodo síndodo ni bàbá ẹ̀ máa ń pè síndodo síndodo ipe Koko Sá mi MC ló fẹ́ pa mo ní ṣe bí girlfriend ó ní ó béèrè ní oní tó bá dé fún máa ṣèkà fún ẹ olówó ẹ gbọgbọgbọ ìgbọgbọgbọ fúnra ẹ ló ló wà ń do fa síndódó fún síndódó ìwọ fúnra ẹ ló ló gbé fún MC torí ó fẹ́ gbalẹ̀ ìwọ ló lọ ta fún MC náà ìwọ fúnra ẹ ló ta fún MC torí ó rè pé MC ni ẹnu lẹ́kọ̀ọ́ so anyway tó bá ti lọ́ọ́ máa bùgá torí nígbà yẹn náà tó torí òṣùpá ṣáìdì ni torí òṣùpá ṣáìdì ló ṣe gbé ló ta fún torí òṣùpá máa ń nà ẹ̀kẹ́ mi torí òṣùpá máa ń nà ẹ̀kẹ́ nígbà yẹn ó ta fún ni ó wá ṣe bí ìpèsè ló gbà lọ́wọ́ ẹ̀ tipátipá kó ba lè má gbèjà ẹni náà ló ṣe gbé gẹ́fẹ̀ẹ́ ló ṣe ta fún ló sọjú ló fọ̀párìn tó bá jẹ́ pé o fẹ́ràn sí dodo ò ṣe fẹ́ lẹ́yìn náà kò ló fẹ́ bí sí tó fẹ́ tó tún fi ṣògùn owó tó ní kọfẹ́ tó tó fún ẹ ní àìsàn oríṣiríṣi kì í ṣòwò owó tó bá nífẹ̀ẹ́ olóbukú you all of you will be doing something you will be pointing at that person gbogbo ní olórí burúkú ni yín náà ní ìgbèjà ẹni ọlọ́run má jẹ má gbèsè ẹ̀mí síkẹ́ ọlọ́run má jẹ but olórí burúkú gbogbo yín kẹ́ má ṣe bí ẹ má má ṣe bí saint kankan you. àìlẹ́yìn yíyan gbogbo yín èké ló now. I náà aláyé bàjẹ́ You ni o wá Tag, mi tí bá jókòó mi jẹ́jẹ́ tabalá ní sọ̀rọ̀ o gbọ́ ní tí mo máa ń sẹ pé àwọn tòkótò nàìjíríà ó rí pé ẹyin wọ́n máa sẹ pé ó rí mi you cannot do shit ayé ẹ máa bàjẹ́ ni ní orí ẹ kó lọ sí amẹ́ríkà látijọ́ ìmú lọ sí amẹ́ríkà terrorist ni ẹ and america should be careful about you i will show your face, face again you were terrorist for real and you do, now esabod choose you to be his son and you are not his son He got to know you when I start talking, complaining about you guys, evil you have done. And the government of Nigeria, Papa, it's not about fair shake carton of fair They know what you are doing. Even abroad, when they monitor, they see things now for themselves. Ayé yín ò dẹ̀ níbẹ̀, èmi lẹ́yìn pé fẹ́ máa gang up kò dẹ̀ ní yẹ gbogbo yín ẹ̀yin alájàlẹ̀ gúrùpù. Àjàlẹ̀ gúrùpù ló kàn lé ni. A ní àjàlẹ̀ gúrùpù yẹn wọ́n tó bá yá ń sọ ọmọ ṣe pé èèyàn state ṣé o mọ̀ pé ìyàwó Ìjẹ̀bú ni ìyá àbèjì kú dí tó ń sọ yẹn àdàbí tí mi ò bá ti lọ sí patí tẹ́ invite mi sí patí tí máa ra nǹkan tí máa pín fún yín tẹ́ máa tún kómìnà tẹ́ máa kọ́ṣẹ́ gbogbo nǹkan tá a hàn pa tí máa tún lọ kó sí ṣọ́ọ̀bù ìyàwó yín àdàbí ni àdàbí tí mi ò bá irọ́ pé mo rẹ̀tì lé nínú ilé ẹ tí mo lo oṣù mẹ́jọ tí mo kúrò tí ẹrù mi nílé tó kó tí o tún fi lé rẹ̀tì àdàbí tí bá kúrọ́ mọ́ ẹ àdàbí tó bá tọrọ owó lọ́wọ́ mi rí tí mo fẹ́ ló tó dẹ̀ fún mi padà Adabi, tó bá dẹ̀ pé mi dẹ̀ jọ̀wọ́ tiẹ̀ àdàbí tí n bá purọ́ mọ́ yín olórí burúkú ni gbogbo yín ni kò dẹ̀ ní dáa fún gbogbo yín ẹ̀ ní ṣan tó da jẹ kò ní dáa fún ẹ màláìka olórí burúkú ẹ ó rí mi bí nígbà táyé ẹ bàjẹ́ tó rí owó common one thousand dollar then ticket of Emirates were one twenty thousand that's one thousand dollar They changing money then one thousand two hundred dollar i mean one thousand two hundred that is dollar per dollar that is one thousand dollar is hundred and twenty thousand then when i promoted you a day the first one the first the first one i don't want to promote i'm not a promoter and you send because some of you you have sent somebody to hunt for people who are comfortable in dubai I wasn't going to mi ò kí ń lọ sí dẹ́ra ṣájà ni mo ti máa ń shopping mi tí bá fẹ́ ra gold nìkan ni máa ń lọ sí dẹ́ra tí mo fẹ́ ra gold wọ tiny tiny ones ma lọ sí dẹ́ra and I went to dẹ́ra that good day one of you that woman you say olórí burúkú obìnrin yẹn jẹ́ ìjì forúkọ bò láṣìírí sí ìwọ́n gbọ́ ìyọ́n máa ti mọ tí mo sọ lórí mi lọ́dọ̀ wọn fèsì mi rí mo ní mi ò mọ̀ yín rí bí mo ti ẹ̀ mọ̀ yín rí mi mo ní mi ò mọ̀ rí ìgbà tí mi ìdẹ̀ ń dọ̀jì èèyàn ó dẹ̀ sọ gbogbo ikọ́ at the end of everything ló bá rí o mi ò mọ̀ pé wọ́n máa lọ mú ṣé èèyàn ni when they travel like this wọ́n yẹn máa wá connection kiri fún fún fún fún fún fún fún ní eventually wọ́n wá wò pé báwo ni wọ́n ṣe lè get in touch pẹ̀lú mi o ta ló mọ̀ mí rí o wọ́n wá lọ mú ẹni tí àbùfàtáì tó jẹ́ ọ̀rẹ́ àgbà àbùmí tó ní pé kó máa kí tó fún mi kí máa rán níṣẹ́ ìyẹn náà tó bá rí mi lẹ́nu a máa sọ pé ẹ you cannot know that person o is richer than you èmi Bọ́lá Fọláṣadé ẹ ẹ̀ dẹ̀ ní ṣoríire o gbogbo yín tẹ yẹ̀yẹ́ mi báyìí ẹ ẹ̀ ní gbádùn ìyá yín náà ò ní jèrè ọmọ ìyá yín kò ní jèrè ọmọ tẹ́ ẹ tún ṣe tán bàbá bá jẹ́ tó wọ́n mú ọmọ mi ẹ mú gbogbo ara lé mi ẹ palẹ̀ wọn mọ́ sínú ẹgbẹ́ òkùnkùn kí wọ́n ba lè má káṣí yín ní màbà àtúkẹ́ máa ṣe bí ìpẹ́ lọ́ọ̀fù wọn òfò lẹ́ ṣe ìyá ẹ lágbára Ẹlẹ́dùmarè ẹni tó bá ti ní wo màláìkà màláìkà màláìkà ni mo sọ sọ fún ẹ in fact lọ máa bẹ àwọn babaláwo ọmọ epo ògùn òlé ogun ẹ ò jẹ gbogbo ilẹ̀ ti sa oríṣiríṣi àlùkàn lẹ ti sa oríṣiríṣi àyà lẹ ti bẹ àfà lẹ ti bẹ babaláwo oríṣiríṣi nǹkan lẹ ti ṣe but you know you fail ṣé bẹ́ẹ̀ mọ̀ náà hàn you know no na ṣe bí you know you know no tí n bá sọ fún yín pé ọmọ náà iṣan lẹ́yìn iṣan náà òkúta lẹ́yìn òkúta náà oríṣiríṣi nǹkan tẹ́ bá larí mọ́ tẹ́ máa kú dànù you don't know anything àwọn tó ń gbé iṣẹ́ òyìn yẹn kò ní da jọjọ da fun gbogbo yín gbogbo wọn àwọn tẹ́ máa sẹ́ pẹ́ dà sórí Facebook Nigeria government I know you are too numerous for the police you criminals I know you that criminal in Nigeria are too numerous for the police Nigeria majority of Nigerians are criminals so and majority of Nigeria they are not police so rítò yẹn ó sì kéré gan bó bá sọ half of Nigeria di police ẹ sì pọ̀ jẹ́ ti máa pọ̀ ju criminal ṣe máa pọ̀ jù ọlọ́pàá lọ ẹ ti pọ̀ jù ẹ̀yin dẹ̀mí máa máa pàtẹ́wọ́ ẹ máa fẹ́ kó máa pàtẹ́wọ́ fún ilẹ̀ máa fẹ́ máa rule ibi tó bá dára gbogbo bẹ̀rẹ̀ lẹ́fẹ́ máa fi ojú yín sí lẹ́fẹ́ máa fara wọn ṣé tòótọ́ ni o gba mọ́tò lọ́wọ́ mi tó o ti sanwó tó o dẹ̀ lọ gbé sínú jíǹkù ipe Auto Bola o o obìnrin kan wà ní Dubai o o gba mọ́tò rẹ̀ tí a mọ́tò lọ́wọ́ ẹ̀dẹ̀ tí sanwó tán ó tún fẹ́ gbà padà gbà mí ilẹ̀ tí etí mọ̀ torí mo wà ń dùbà ẹ̀dẹ̀ ń ṣe oríṣiríṣi lórúkọ mi ayé ò ní da kò ní da fún Mojíráyọ̀ já ẹ̀ kò ní da má bá ẹ̀ oní Panama mọ̀lẹ́kà kò ní da fún bàbá ẹ̀ oní Panama kò ní da fún ìyá ẹ̀ Mojíráyọ̀ tó ń tẹ̀wà. are doing that those things because of me after stealing from me you got no conscience and then you be putting those things on social media for me to be seen that we are having money all those money you are sharing you are throwing is stolen it's not your sweat because you patronize and you you engage you sponsor you en encourage terrorism stealer armed robberies a lot of fraudsters a lot of people are in jail because of you Maleka you those and your burúkú bruku. pera yín majority of you to pera and celebrating a lot of people are in jail in abroad in Canada in America in London and everywhere in the world because of you because also you use muti on them they you go be you'll be sending them to go and steal for you you say one only. bible re ọjọ́ tí mo fẹ́ ṣe shopping fún ní ní dẹ́rẹ́ àgbà tó ṣe tán tó ra ago tán ó wá lòun fẹ́ raṣọ ibi tí máa ń ṣọ́ọ̀bù tí máa ni mo gbé wọ̀ ó wọ mo wá lọ bìkan mo ní ṣọ́ọ̀bù tèmi máa ti ń raṣọ fún ẹ̀wọ̀n style wọn yàtọ̀ sí ti bàbá ọmọ mi àbí àwọn tèmi bá fẹ́ ra nǹkan fún ó bá wọ levi shop ló wọ̀ níjọ́ yẹn nínú dẹ́ra ẹ̀ levi shop ló wọ̀ join, yẹn àti polo àti àwọn ṣe lọ́rẹ́ náà fún lọ́rẹ́ nǹkan kan mẹ́rin àwọn ṣọ́ọ̀bù yẹn ṣá ó wá rí pé cash ni mo fi ń sanwó àti orúkọ mi káàdì mi so ó wá ń sọ̀rọ̀ so ti yẹn bẹ́ẹ̀ because wọ́n rí mi torí ọmọ kan náà tó jẹ́ ọmọ àdúgbò mi tó jẹ́ àbúrò ẹ̀ máa ń promote olórí burúkú tó ń pè pa màláìka yìí ó sọ fún mi jẹ́ pé bọ́lá ẹni ẹ̀gọ́ mo tún jù lọ ó sọ fún mi bọ́lá màmá ẹ̀gọ́gọ́ ló jẹ́ bíi màmá fẹ́mi ládùúgbò ó ní bọ́lá ọmọ alájà kazeem ó ní bọ́lá ó ní ṣé ò lè sọ fún màláìka pé òkè ṣẹgbẹ́ ni pé ọmọ ọ̀tá àmì pé ọmọ èkó ni ẹ pé o kì í ṣòtè o kì í ṣe kinní mo ní ṣé mọ̀ pé ó lè ní wọn ni àbí wọn nílé that's why since that time mo ṣe máa ń sọ̀pà mo ní criminal ò nílé bẹ́ẹ̀ mi ò mọ̀ náà i don't know i tell you ẹni tá a ti máa ń gbọ́ràn wọn tó bá jẹ́ bàbá ńlá wọn yẹn bí wẹ́n ta mi ti fẹ́ dárúkọ kò tí kàn wọ́n mo ní tó bá jẹ́ àmà tún di dáadáa àwọn kan rí wọn àtúnwé pókúrú ojú ẹ̀ dúdú wọn ti fọ lórí káàkiri kò lè jà wá lórí ẹsẹ̀ oníṣà ìyá jẹ̀yàn òòrùn ìyá jẹ́ dé ọ̀dọ̀ mi mo dẹ̀ ṣàánú fún ẹ mo bìlí pé kò yẹ kó o ṣèkà fún mi ó bá bẹ̀rẹ̀ sí kà níjọ́ yẹn nígbà tó rí mo san cash ló bá níyà ba bá dárúkọ bọ̀bọ̀ náà tó bá gbé mo mọ̀ pé máa di blogger ọlọ́run gbọ́ orí Facebook bá dáàrú jù báyìí lọ ló bá sọ fún mi ló bá ń sọ fún ṣọlá òun manager ipe à kìíní wà lẹ́wọ̀n sí pé lásìkò tóun lọ sí Paris yẹn àbí kìíní kan gbà pe, eh ìgbà tó máa lọ ra kìíní yẹn ó kàn ń ṣá gbogbo ẹ̀ ní ṣá gbogbo ẹ̀ ṣá gbogbo ẹ̀ ìkéni ṣá gbogbo ẹ̀ ṣá gbogbo ẹ̀ mo mo gbọ́ gbogbo idọ ọ̀rọ̀ ohun tó lò yẹn i understand it but i don't do it you understand me but because me when people see me they see me like a fool because i look like you i will i will humble myself and bíbélì lọ́dọ̀ ẹ̀kọ́ come bẹ́ẹ̀ màá dákẹ́ màá dẹ̀ humble ara mi dáadáa orí gbogbo yín ti dàrú kò ní yẹ yín ìwọ kìíní dúró jàre ò kìí ṣẹgbẹ́ àbí ẹgbẹ́ kẹ́mi ò papọ̀ náà mi ẹ wò mí náà mi ṣẹgbẹ́ àdùnní gan ojú mi rèé náà ojú àdùnní ó ti bó gbogbo ara gbogbo ara ẹ dàbí ó ti bóra bóra ó wá dàbí ara ló dàbí ara ara kàdákìnì ẹdẹ ẹdẹ ń bóra bẹ́ẹ̀ gbogbo ara ẹdẹ bàjẹ́ ẹ̀yin máa ma tún ṣakọ àwọn six hundred léwọ̀n àwọn seven hundred lẹ́wọ̀n three thousand àwọn àwọn èèyàn kan ń ṣe track lọ́wọ́ tí twenty thousand máa ń wò at the same time ẹ kó ṣì dànù sígbó i no dey clean for those nonsense hmm? súlẹ̀ alámàláìka ṣó o jẹ mí lówó àbó jẹ mí lówó kó jáde kó fi gbogbo ọmọ ẹ búra sí ọjọ́ ẹ̀ náà ó sọ pé ó ní mi ìrago fún ẹ èló ló fi renovate ilé màláìka ilé barista èló ni èló ló fi ra ọ̀dà tán fi kún tó gbé sórí social media ara yín náà ló pa ẹ máa ń pààyàn ní kó àìtọ́jọ́ náà ìgbà tí ìwọ ó rí pèmí ṣoore fún wọrí ni ilé barisa ṣé barisa fẹ́ gbélé yẹn àbí barisa ò lọ́mọ ẹkàn tún fi yẹ̀yẹ́ àwọn ọmọ barisa náà ni pé wọn ò fi lè túlé bàbá wọn ṣe ìwọ ìròmí tó jẹ lówó kí ló dé tó dẹ̀ rí mi tí mo máa ń sọ̀rọ̀ bíbá pé wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí kó wá ti àwa pèmí kó sọ pé Auto Bola má bínú ókè iye báyìí ni mo ní kó tiẹ̀ gbà kó tiẹ̀ fi ra nǹkan fọ́mọ ẹ ó rí pé ayé ẹ kò dẹ̀ ní dáa fún ẹ súlè làmàlẹ́ka ìgbà yìí ló máa dé pé ní gbogbo tí òun wẹ̀ yìí ìrọ̀rùn ló bá dé olùṣe olùṣe a máa kan pariwo fáwọn apá wọn ń ṣiṣẹ́ iṣẹ́ wo lẹ ń ṣe iṣẹ́ wo ló ń ṣe màláìkà ọjọ́ tí nígbà tó yá tó ní kí wọ́n dè mí mọ́lẹ̀ pẹ̀lú oògùn tó ní kí gbogbo àwọn àfà tó from one àfà to the other tó ní kí wọ́n dè mí mọ́lẹ̀ tí mo pe àfà yìí tó wà ní ọ̀rá tó nírọ̀ ni wọ́n gbé wọn lọ sọ́ra àrìgbàfà alájàlẹ̀ tó wà lọ́ra tó fi gbogbo fọ́tò ètò lé nínú gbó ìyẹn ń bẹ̀ mí ìyẹn àlá mo sọ fún yẹn pé mo ní ẹ sọ fún mi tó lọ́jọ́ tó máa pẹ́ ẹnìkan àti sàárè yìí ó ní ìnà àlàhàkùrà kìnnìkan kìnnìkan tó sọ fún mi pé òótọ́ ni mo ní ẹ sọ nǹkan tó ní kẹ́ fún mi tó ní kán gbọ́ṣẹ́ fún mi nígbà tó yá tí mo ti bẹ̀rẹ̀ sí ń pariwo nínú igbó tó ní kán tì mí mọ́ tó ní kán máa fún mi lómi kí n fi wẹ̀ tí mi ò fomi náà wẹ̀ tó dẹ̀ tàn mí lọ síbẹ̀ tí mo dẹ̀ dé nàìjíríà tó ní má sọ fẹ́ anybody pé o fẹ́ bí mo ṣe treat yín dáadáa tí mo ṣe dáadáa èmi rò pé nǹkan tí mo ṣe fún yín lẹ fẹ́ ṣe fún mi àṣé opposite ni nǹkan tó bá ṣe dáadáa fún yín opposite lè pada ṣe padà fẹ́ni náà ẹ máa ṣe burúkú fẹ́ni náà padà ni mo be lọ́wọ́ ẹ pé nǹkan ba báyìí ni àfáàyàn máa sọ kí ló sọ fún mi ṣó o parọ́ o wá ní kí n má dá orí kí n dáríjì ẹ ni ṣó o sọ bẹ́ẹ̀ forgive me oni ní ẹ má ẹ má bínú àlájà pé tòótọ́ ni eni yẹn dẹ̀ sọ pé iṣẹ́ tó o bẹ̀ ó ní wàá ti gbé fún thousand of àfà to máa máa ṣiṣẹ́ yẹn mi ó ní tóun ò bá ṣe ó ní definitely ẹlòmíràn máa ṣe but àfa àti bẹ̀rẹ̀ ó jẹ́wọ́ ṣó jẹ́wọ́ àbí kò jẹ́wọ́ lẹ́yìn ìgbà náà kan ló fẹ́ gbé gbé mi sọ́wọ́ lóní kó máa gbá mi ó lè ṣó máa ń ṣe fraud àbó ṣe fraud súlẹ̀ àlámàlà kan mo bèrè ní o ṣó máa ń fraud àbó ò fraud ṣé bàbá ẹ tó máa ń dé Panama yẹn àti ìyàwó ìgbìyà tó fẹ́ last wife ẹ̀yẹ tí ò ṣe ìyá ẹ̀ ṣé ó ń gbé ilé onílówó túndé àbí wọn ò gbé bẹ́ẹ̀ ṣé ńgbà tí túndé náà ọgbẹ́ sọ̀wọ́ yín ṣáyé ẹ̀ túndà orí bákan náà mọ́ aláyé bàjẹ́ ni gbogbo yín kì í ṣe gbogbo yín náà Bọ́lá má sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá ti ń ṣorí burúkú yẹn aláyé bàjẹ́ nìyín àwọn tí ẹ̀yin tí wọ́n bá ti ń ṣoore fún tó yẹ pé ẹni tó bá ti ṣoore fún yín lẹ́ má máa ṣèkà fún gbogbo yín pátá tó yẹ pé ẹni tó bá ti ṣoore fún yín lẹ́ má máa ṣèkà fún kò dẹ̀ ní dáa fún yín tọmọtọmọ. ọjọ́ tí mo náwó tí mo kọ́kọ́ ṣe ṣó àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe fún ẹ̀sùn lè olórí burúkú olórí mi orí àgbọn ọmọ àlè so tí mo kọ́kọ́ ṣe fún ẹ lákọ̀ọ́kọ́ ní kọ́kọ́ ló ní wọ́n bó má bá mi sọ̀rọ̀ mọ́ nígbà tí wọ́n wá gbé bá mi àṣẹ wọn nọṣẹ́ mi ni èmi ò mọ̀ pé wọ́n ti nà mí sọ́wọ́ kí mọ̀ ń jọ́nà kí n mọ̀ gbogbo àwọn tí mo dárúkọ àtẹni tí mo ló wá pé kí wọ́n máa ṣe ṣóyẹn gbogbo wọn frosa ni gbogbo wọn they are all thieves wọ́n rí mi bíi novice wọ́n rí mi bíi ọ̀dẹ̀ tó yẹ pé owó kan wà lọ́wọ́ ẹ̀ bóyá mọ̀ ní miss road kan bíi ìyàwó wọn ọ̀dẹ̀ mọ́ pé pàkóròrò gan ni mí pé pàkó pìkì ọlọ́run kan fún mi bọ́dì bọ̀tí ni torí bọ́dì tí mo ń lò yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́dì táwọn bọ̀bọ̀ tí máa ń lò lélẹ̀ tẹ́lẹ̀ nísìnyí làwọn bọ̀ tíṣẹ́ ìfẹ́ máa lo bọ́dì tó gbẹ kan bọ́dì bọ́dì bọ́dì bọ̀tá ni wọ́n fún mi ó wá rí mi bíi pé bóyá mo ní mi sòrò kan bóyá bọ̀tíṣì kan ni mo ná rélẹ̀ kankan gbà mí kan ṣe mí àmàyàmá ṣó yẹ ń sìn àbí kò yẹ orí ẹ ti burú dànù òde ọjọ́ yẹn mo sọ fún kí má bò nílò bó sọ̀rọ̀ mọ́ nígbà tó sọ pé ẹnìkan wà tó gbéṣẹ́ yẹn pé kí wọ́n máa promote torí tí bá ti sẹ́ẹ̀lì mọ́tò sí nàìjíríà toyota yas ni máa ń tà toyota yas mo dẹ̀ máa ra mọ́tò kéékèèké tí máa ra mọ́tò kéékèèké tí mo kọ̀ máa pààkì sí gáràjì tí bá ti kó toyota yas dé báyìí àwọn tó máa ra ti máàtì ẹ̀wọ̀n ti máa sanwó fún mi kó tó dé tọ́n bá ti gbàwé báyìí tọ́n ti pọ́ wà lọ́nà o ti fẹ́ẹ̀ dé tí wọ́n ti tọ́n ti wo tọ́n ti tọ́n ti ṣàwò pé o ti dé wọ́n ti ṣàfẹ́sù yẹn wò wọ́n ti ń wò bí wọ́n tíráàkì ẹbí tó dé wọ́n máa sanwó fún mi ní toyota yas àti ọmọ bambọ àti gbogbo ni mo máa ń kó fún mo dẹ̀ ṣe dáadáa mi ò mọ̀ pé lórí burúkú ni yín èmi gbogbo nǹkan tẹ̀mí ṣe oògùn mi lèmi fi ń ṣe tó bá ti wà tó bá wà lọ́mi ti bá lówó tó jówó mi màá na tí ò bá ti sí mi ò ní mi ò ń jalè mo ní kó ní pé ẹni yẹn ń jọ ìwọ́n ní tàbá lè ṣe ń sinsin pé ó ti wà abẹ́lẹ́bù mo ní kíríkan mo ní òkè wọ́n ní lásìkò kan wọ́n fẹ́ gbé wá pé wọ́n sọ pé kò nìkan tiẹ̀ wá so that wọ́n lè organize àwọn ṣọ́ọ̀ṣì ẹ̀ onílù fún so because kò rówó pé wọ́n lè organize àwọn onílù àtàwọn ọmọ tó ṣiṣẹ́ ń dẹ́rà kan lè bá lùlò so wọ́n kò lè ṣe ṣó yẹn wọ́n ní kó lówó lòun kò ní one thousand dollar yẹn kò ní one thousand dollar tó lè fi ra ó dé airport báyìí ẹnìkan tó máa lóun fẹ́ fún lówó ó tún disappoint ẹ̀ mo ní ìzásọ̀ are you sure mo ní ẹ̀ mo ní celebrate Nàìjíríà kò ní one thousand ẹni yẹn sọ fún mi pé à ah, pé wọn ò ní ọjọ́ yẹn lọ́hùn-ún nígbà tó wáyá ó lóun máa fi àṣírí wọn ó lóun máa jẹ́ kí n rí dán wọ́n bá àtobìnrin wọn wọ́n ṣe dé Dubai wọ́n bá bẹ̀rẹ̀ sí ń bá wọn sùn kiri pẹ̀lú fifty dollar hundred nígbà yẹn hundred dollar Money ní kọ́ ẹnu wọn tó so ń sọ fún ọ̀rẹ́ mi kan pé ẹnu wọn dẹ̀ ń ṣe mí ò tó má dẹ̀ lè jẹ́ kí n rí wọ wọn dọ́dọ́ lọ́lẹ̀ láyé tó ń fi bá wọn sùn wọ́n lè lọ láìsàn mò ń pìtì wọn ní ìmọ̀ pé wọ́n ṣe pìtì àti ajẹnirun àṣekòkòrò ni wọ́n àṣẹ olórí burúkú of the highest order òun ló ṣe ń gag me up pé ìwọ lórí facebook a máa dín pẹ̀lú ẹṣẹ́ ìyá yín ní facebook lóní facebook bàbá ẹ̀ ló dá facebook gbogbo yín tẹ́ ń dààmú ṣé bàbá yín àti ìyá yín ló dá facebook lẹ́nu èyí tẹ́ lẹ́ lówó gan tẹ́ máa lẹ́sí pé hákà nìkan kẹ́ distop èèyàn nìkan lẹ́wà fún ṣáàdì ní kílẹ̀ wà ń bó lẹ́wà nígbà tí màsúbà tó ń create tí àwọn òyìnbó amẹ́ríkà tí wọ́n ṣe gbogbo ilé àtàwọn amẹ́ríkà canada tó ń gbogbo wọn ṣe nǹkan tó dá níbo lẹ́wà ẹ̀kọ́ ń jalè lásán ni ẹ̀kọ́ ń ba yẹ́yàn jẹ́ ni kẹ́ hákì tó bá ti ṣe iṣẹ́ sílẹ̀ kẹ́ ìlọ́ máa jí ó lè tán bá ti gbé tán bá ti gbé tán ti ṣe ebè tán kí gbogbo yín máa lọ ojú ṣe oníṣùwà olórí burúkú olórí burúkú ìwọ ìwọ wá gbé fún gbogbo wọn pé kán máa wọn máa máa táàjì mi o ò dẹ̀ ní ṣoríire mo sọ lẹ́ẹ̀kan àwọn tó gbé fúnlẹ̀ kò ní dáa fún gbogbo wọn gbogbo wọn tó mọ̀ pé òótọ́ ni mo sọ pa yín tó yẹ pé wọ́n fẹ́ máa kọ́ bá yín ẹ̀ níjọ ṣoríire pọ̀ kò ní dáa fún ìyá ẹ kò ní dáa fún bàbá ẹ gbogbo ẹ̀yin tẹ́ fún ìyá mi lórúkọ gbogbo ẹ̀yin tẹ́ fìyà jẹ ọmọ mi tẹ́ fìyà torí gbogbo ara lé mi kan lẹ́ fìyà jẹ bàjẹ́dá màmá mi torí tí ò bá sọ ó lọ́mọ mi mi fún lówó kó tó dìgbà yẹn lọ bèrè iye tí máa ń fún mọ́mú mi one twenty thousand ló máa ń gbà lówó oúnjẹ o one one thousand dollar ni mọ́mú máa ń gbà tí bá ti lówó lọ every month one thousand dollar ni mọ́mú ti máa ń gbà ìgbà bí mo lè fún ní one one million máa ń bá mi lọ fún lé lé fún lé yàtọ̀ sí one thousand dollar yẹn máa tún wá fún wọn lówó mọ́tò bàbá ìbọn bàbá ọjọ́ òun ló ti gba ọjọ́ òun ló gba twenty thousand lọ́nù gbẹ̀yìn kò ní dá fún ìyá ẹ màlẹ́kà ìyá òní jèrè tó o bá ṣọ́ra kò ṣe wúláìtì ìyá ìlú máa sin ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ náà bá ṣe ráìtì ìyá ẹ̀ mojú ayọ̀ àti bàbá ẹ̀ ló máa gbé e sí. ní nàìjíríà ẹ̀yin wèrè yẹn tẹ́ǹsẹ̀ mo máa gbé fèsẹ̀ wa ìwọ àdùnní you are in America you always support the killers and you abuse pastor I'm not saying pastor are doing good or doing bad they you say they are collecting offering and tithe abi eh but wọn ti gbé ìbọn sórí èèyàn what about the people that tó ń slaughter àwọn èèyàn Thomas máa slaughter tó máa fi ẹ̀jẹ̀ wọn wẹ̀ tí wọ́n support kò ní yẹ gbogbo yín kò ní dáa fún yín kò ní dáa fún gbogbo yín tí ẹ gbé màláìka yẹn tẹ wá tag mi òfò lọmọ yín máa ṣe àdàbí tí máa pe ọmọ màláìka àdàbí lórí ẹ̀wọ̀n tún pa bàbá ọmọ mi ẹ wá gang up lórí mi màláìka wá jẹ sọ́nà bá ìyá ṣé tó gbọ́mọ̀ owó ẹ̀ láti jọ yìí kò ní dáa fún ẹ wọ́n wá ń MC ìwọ ló kọ́kọ́ sọ gbogbo so tẹ́ sọ kò sẹ́nìbọ̀ tó lè sọ pé mo purọ́ now mo bèrè njọ́ tí mo njọ́ tí mo kọ́kọ́ rí MC face to face mo bèrè lọ́wọ́ mo ní MC wọn ló máa ń pààyàn ó bèrè lọ́wọ́ mi pé ta ló sọ mo dẹ̀ sọ mo ní Zaria ló máa ń pààyàn mo ní màláìkà náà ló máa ń pààyàn pé òun ló fẹ́ pa síndódó ó dẹ̀ ṣèkì orí kò dẹ̀ sọ anything ó dẹ̀ ṣèkì orí yẹn pé hmm. kò sọ anything mo bèrè mo ti sọ many times níbí bá èmi awí lójú ọlọ́rọ̀ awí kọ̀ọ̀kan lójú ọlọ́rọ̀ tọ́lọ̀ ọ̀rọ̀ bá gbọ́ kí ló fẹ́ sí kí ló fẹ́ sí mo bèèrè lọ́wọ́ ẹ bèèrè lọ́wọ́ orí mc bóyá mi sọ mi bèèrè lọ́wọ́ ẹ̀ mú bèèrè lọ́wọ́ ẹ̀ mi ò kí parọ́ bọ́lá bọ̀tẹ́ rí èmi torí pé bọ́dì mi jọ su ẹgbẹ́ ó wá rè pé náà pákó ni mí. wo ah! pàkó pikin orí ti máa ń sọ gbogbo ẹ̀ mọ́ṣẹ́ àwọn nǹkan tí mo ti gbọ́ jù láyé mi you know they feel am mi ò tó torí ẹ̀ jalè rí àwọn ìyá yín ò ní tìjú àwọn ìyá òṣì níyà yín tẹ́ ń jalè tẹ́ máa lẹ́yìn tọ́jú ìyá yín tẹ́ máa lọ gbowó olówó you go and kill people destroy other people's life and then you be telling me that you are taking care of your mother and that is a ticket to heaven for you in Nigeria they say you just taking care of their mother and you destroy other people's mother to take care of your mother your mother is useless because he could not train you well you are the part of angelic. ń jalè ẹ̀ rí pé mi ò jalè ni ẹ rí pé mi bà wá mi jẹ́ ni tó bá sọ̀rọ̀ pé kì í ṣe pé mi o rọ́kùnrin sẹ́ mi o mi o mi o mi ò ṣòṣì mi o de collector lẹ́tà pé ìyá alájà gbogbo yín sọ fún mi kan nínú yín mo collector lẹ́tà pé ìyá somebody will sit down you will organize the person you will send the people into your game just to get their things and some of them you kill them you slaughter them you destroy them. Malaika, ìwọ ìwọ àbáláàrú ẹ kò ní dáa fún ẹ kò ní ra gbá fún ẹ lẹ́ẹ̀kan sí mo ní kò ní dáa fún ìyá ìmọ̀jìráyọ̀ mi ò rọrùn tí orúkọ bàbá ẹ̀ bàbá ẹ̀ onípanamá yẹn kò ní yẹ tó máa ń pe síndodo ní síndodo òfò lọ́ọ́ ṣe ṣé ìwọ ò wà nínú àwọn tó ń lo síndodo ni tí ò ní lọ́kọ tí ẹni tó purọ́ rìn ó ní bó ṣe máa bá kú nìyẹn ó nífẹ̀ẹ́ ò dẹ̀ nífi sílẹ̀ báìbù rèé àbúrò ẹ̀ kan báyìí tó tún ń ṣánná ṣánná tí ìyàwó ẹ̀ tí bàbá ìyá ẹ̀ jẹ́ ìgbìlà tó jẹ́ ìyàwó bàbá ẹ̀ kí lórúkọ ẹ̀mí ìrántí ẹ̀ ó tún sọ ọ́ àmì olórí burúkú ni ẹ́ and when you do your evil you point out into some people you claim to be righteous to be good better than some people just to play smart ṣé wo sínú àwọn tó lọ sí lódò ni ìwọ ni náà nígbà tó bẹ̀rẹ̀ sí sórí burúkú tó ń ṣòṣìyẹn náà ó tún sọ mí ìsọpẹ́ mi sínú òlò ẹni tó mọ̀ pé wọ́n pọ̀ lọ́wọ́ ṣé wò ó sínú àwọn tó lọ sí dúdú ta ló tún wá lọ Bísí Bísí ìyàwó ètò wà ní ọwọ́ bọ̀bọ̀ kan báyìí tó jágbà tó ṣe ìyàwó fún tó fún ẹ níkọ́ ta ló tún lò yẹn ta ló lò ó ritualist olè kò sí nǹkan tó lè ṣe gbọ́mọgbọ́mọ ibi tó gbé mi lọ́wọ́ àṣẹ mo ti kò gbé mi lọ́bẹ̀ gbàtí mo bọ̀ nàìjíríà ẹni bí mo ṣe hó sí yín o tí má ti ń bọ̀ this time around má wọrí ẹ máa kó bímẹ sàwọn ẹ máa ṣe kíní kan máa hó sí mi gírága mo débẹ̀ náà mi ò sọ fẹ́ níbọ̀dì ó tì mí mọ́ hòtẹ́ẹ̀ kan ní pẹ́ríà ní èbúté mẹ́ta kò jìnnà sílé ilé wèrè tó ń gbé ilé àbẹ̀rẹ̀wò bí ilé èkúté àwọn èèyàn wá rí ẹ lórí facebook wọn ní gbogbo yín lórí ìta ẹ má máa ṣe bí o ẹ má ṣe bí alára ẹ má máa ṣe bí ẹwà máa níwọ̀ bàbá déwálé òṣì kan kọ́mọ wọn ta sọ wò níjọ́ náà ìgbà tó wá fẹ́ gbé ọmọ ni à ah, ṣó possible wọn no possible wọn là ah, wọn máa fi gbogbo àṣì wọn wọ̀n mí mo ní èmi ò ń yọ̀yàn inú èèyàn kan máa ń ṣe mí ni èmi á ṣe àánú tẹ́ máa ń ní kì í ṣe pé àwọn tó bá tún fẹ́ ṣe mí láàánú tó bá tún fẹ́ ṣe mí lóore àbí tó fẹ́ rajà lọ́mi ẹ má máa tún máa bù ilé wọn ẹ má máa tún tawọ́ sọ́nà láti sọ pé a máa ni gbogbo yín ayé yín máa bàjẹ́ ni ó ti bàjẹ́ fún yín ṣẹ̀mọ̀ ni ayé yín ti bàjẹ́ ẹ̀ you are exposing yourself you think you are doing pàápàá ìwọ fẹ́ rò pé o fẹ́ bùgá ẹ̀mí èmi tí mo ti bọ́ ìyá ẹ̀ rí búra sí tí ìyá àti bàbá ẹ̀ ò bá jẹ nínú owó wọn ẹ̀ tó jí lọ́wọ́ mi tí o bá jẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtọpẹ́lọpẹ́ èmi ògo tèmi tó tàṣẹ jí èké tó alẹ́ fẹ́ tẹ̀mọ́lẹ̀ ṣé ìyá ẹ̀ wọ́n lè máa sọ pé o lè máa lọ sọ pé o fẹ́ renovate lẹ́kan olórí burúkú ọmọ ẹ pé wàá tí o ti mú ẹ kábákábá ni ṣó mọ ni ṣó mọ ni onígbà tó dẹ̀ mú ẹ sọ pé tí o bá parapọ̀ mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ àjálẹ̀ ó sọ̀nà àwọn gbà tó yá wọ́n ti nípa ẹ ní pé tó bá bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ máa ń jẹ́wọ́ mi ìwà lè sọ ń sìn mọ́ o ní o sọ pé tó olóòbẹ̀yàn títí títí tí olọ́jọ́ kan ló lọ bẹ̀ lórí hòtẹ́ẹ̀l mo dẹ̀ bèrè kí ló fa ìjà olóòpè kó wá kọrin ní bàtí bc, second wife ẹ olóòsọ pé òun bọ̀ olóòdẹ̀ ìwà disappointed níjọ́ yẹn olóòun ló fàjà ó dẹ̀ bọ́ sórí stage ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí àwọn ẹ̀gbọ́n òsì àwọn kìríkọ̀kìríkọ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń bú ní tó fàjà nìyẹn ó ní láti gbà yẹn sí olóòbẹ̀yàn olóòní kó wọn ní kó lọ bá ní alex hotel wọn ní kó lọ bá ní hotel kan níkẹjà wọn ní kó lọ bá lóòtẹ nígbàjá olóòbẹ̀rẹ̀ sí lọ bá oníkan tiẹ̀ lọ bá lóòtẹ yẹn bá ẹ ọ̀gá ẹ ọ̀rẹ́ ẹ̀ kan mú ẹ débẹ̀ olóòdọ̀bálẹ̀ bá wọn ní kó ṣáà dọ̀bálẹ̀ wọn ń ṣe lówó ọ̀ṣẹ̀ bó ṣe jáde láti gbàtúmọ̀ ẹ máa sọ pé kí mo ṣe fún ọba yìí náà mo ṣe fún ọba yìí tẹ́lẹ̀ ọba ìsìn tẹ̀sẹ̀ tó sọ ṣe bó sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀ fún mi kì í ṣe pé ó ń sọ wá fún ẹ kọ̀díṣọ̀ pé bá ti jẹ́ ẹgbẹ́ àlàjà lè kẹ́ máa pààyàn kẹ́ máa jẹ̀yàn kiri olórí burúkú ni ẹ mo parọ́ ẹni lórí Facebook mi tí gbogbo ṣọ́ọ̀tì mo ṣe sí iṣẹ́ kan tẹ́gbọ́n gbogbo Dubai ló mọ̀ tí mo ní àwọn evidence ó ní ó sọ fún kí lorúkọ ẹ̀ tó ti kú àjà àṣàtì ó ní kó sọ pé irọ́ o pé nǹkan o pé òun kọ́ èmi kọ́ ni mo promote ẹ o pé lady kan báyìí ẹ bọ̀bọ̀ kan báyìí ní Dubai ló promote ẹ o ìyẹn èmi tó yẹ pé kì í ṣe sú ẹyọ kan méjì ni tàkọ́kọ́ ẹ bàbá gbọ́n ló wá ṣe MC nígbà tó ń sọ pé òrí one thousand jẹ́ mo ní àkó possible now ọlọ́run Elédùmarè ń gbọ́ mo mọ̀ pé àwọn èèyàn máa ń broke mo mọ̀ pé àwọn èèyàn máa ń lack but mo ò believe pé tẹ̀ celebrate nàìjíríà tó máa ń tó máa sọ pé ìrọ̀rùn ló bá dé o ìrọ̀rùn ló bá dé o ìkókó ẹ̀ ló bá dé o wọ́n dẹ̀ máa máa wọṣọ oríṣiríṣi èmi ò mọ̀ pé wọ́n máa ń yáṣọ wọ̀ mi ò mọ̀ pé wọ́n máa ń paṣọ ọlọ́run ọlọ́run mi ò mọ̀ pé wọ́n gbà nǹkan nìkan ṣó ti yé yín i never believe it mo dẹ̀ bèrè ń gbé ń sìn o tẹnika promote èmi ò ṣe promotion rí o ṣé owó wà ń bẹ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ máa gbowó mi are you sure okay kí la need ẹ sure èrè dẹ̀ wà mẹ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní ẹsẹ̀kẹsẹ̀ mo ní ẹ mo ní òkè oṣù wo la fẹ́ ṣe wọ́n ní ta bá rówó ń sìn a lè a lè ṣe kí ọ̀sẹ̀ tó parí mo ní ẹ báyìí la ṣe máa ṣe wọ́n ní ta bá rí owó lè nísinsìn a máa lọ ṣe káàmì a máa lọ ṣe ticket a máa lọ ṣe ambi a máa lọ ṣe poster a máa lọ sí hotel a máa lọ wáyé hotel a máa lọ sáré ra ticket a máa kàn lọ ṣe visa visa ló máa pẹ́ jù three days dẹ̀ ní visa Dubai máa lò tó bá ti gbé wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ three days ló máa lò mo ní ẹ mo ní ẹ ókè èèyàn mélòó ní ìsìnbáyé tá a bá fẹ́ ṣe èlò ni wọ́n ní wọ́n ní àyàn mẹ́wàá ní tíìmù ẹ̀ gbàtàn tí wọ́n á rí pé ó wà lẹ̀ wọ́n léèyàn mẹ́wàá ní tíìmù ẹ̀ mo léèyàn mẹ́wàá ókè tíkẹ́ẹ̀tì yẹn mi pé mẹ́wàá ní tíkẹ́ẹ̀tì a máa rà wọ́n wá ní a máa tún mú mc kan sí ó wá jẹ́ eleven mo ní ókè eleven a máa ṣe tíkẹ́ẹ̀tì a máa ṣe visa èèyàn eleven nìyẹn eleven ókè a máa ṣe visa èèyàn eleven a dẹ̀ máa ra tíkẹ́ẹ̀tì èèyàn eleven èló ni tíkẹ́ẹ̀tì nígbà yẹn emirate was one ta one thousand and one one twenty thousand naira and I gave them for the eleven tickets first eleven tickets mo koko kó mo dẹ̀ tún san owó tá a fi visa that time yẹn èlé ló ni wọ́n ń visa I remember the mi ò lè mi ò mi ò fẹ́ ṣe mistake I, I pay for visa for eleven people for the first one and I gave the mon money again for ambil for the hotel adé gbogbo nǹkan tó no need i gave money because don sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ la máa gbowó padà èmi kẹ̀dẹ̀ rí mo wò mo dẹ̀ máa jèrè wọ́n máa jèrè tí ó bá tiẹ̀ jẹ́ pé mo no fifty or seventy thousand dollar kí n wá ṣe kí ni kí n mú one thousand dollar péré lórí èrè kó jẹ́ pé lẹ́yìn tí bá mi mo jẹ one thousand mo bìlí pe mi ò ṣe mi ò ṣòwò ṣọ́ọ̀tì mo jèrè níbi because i'm a business woman and i do that i pay money to everything èmi ò mọ̀ pé ó lè lẹ wá jà nígbà tẹ dé ti pé ẹdẹ yẹn mo wá wò pé à ah, ní àwọn kinní náà mo ti san owó tọ̀bọ̀ tí mo wá wò pé gbogbo àyẹ̀wọ̀n tí ì fún mi lára gan báwo ni mi ṣe máa gbọ́ wọ́n lèmi ni máa já tíkẹ́ẹ̀tì wọ́n máa ti ṣe tíkẹ́ẹ̀tì yẹn tó máa kó fún mi àmì pé mi máa já tíkẹ́ẹ̀tì yẹn ní ọjọ́ tó máa fẹ́ ṣe máa wà ní pé àwa la èmi máa wà in charge of collecting money like in í ṣèmi but they will give it to me because they need money. owó mi ẹ̀sán ti sáà mo dẹ̀ lókè mo ti gbọ́ mo wá wò pé kí ni mo ṣe máa ṣe o mi lè ṣe láì èmi ò lè dó sẹ́nu gate mo lọ́mọ ọ̀dọ̀ already ọmọ tí mo ń sọ pé ṣẹwà yẹn ó wà lọ́dọ̀ mi tí mo ló ń ṣiṣẹ́ lọ́dọ̀ efele títí di ọ̀la òun ló máa ń bá mi tọ́jú ọmọ nínú ilé tí mi ò mọ̀ pé ó lè wọ́n gbogbo wọn sí mi ni mo dẹ̀ lọ́mọ yẹn máa ń tọ́jú ọmọ mi I will be busy because I want to do promotion I will not use that girl Kini ni máa ṣe o mo kàn jókòó sórí dáìnì náà níjọ́ náà ni àwa ń jẹun bóyá wọ́n ṣoògùn ni o bóyá wọ́n organize mi tí ẹ mọ̀ my daughter was now feeling somehow she was still a baby then o kò tí ju bí six years this my baby girl she was now saying I said what happened to you Sarah are you not eating she said I'm just feeling I want to see my brother I just miss my brother which of your brother is said to I mean Shola you want to okay mbale pe Do you want me to call him and speak to him? Only yes. Bí mo ṣe wá wò pé o bó ṣe lóhùn miss ẹnu mọ́ ní ah, a fẹ́ ṣe show yìí náà. Mo yìí ń wo pé ṣé mo ìmọ̀ lọ ayé èèyàn tó tún máa bá mi dúró sẹ́nu géètì ni. Let me call Shola. That's how they became together and since that time I never enjoy even Shola again. All of them they are just together. And now make this our pay Shola àbúrò ẹ̀ ló mi ṣe ń ṣe ó dẹ̀ sọ pé sọ fún mọ́mì bóyá wọ́n ti jọ kò tiẹ̀ yé mi ó ní tell mommy to do I mean to get me visa and everything ticket and then I'll come and say hello to you ọmọ mi mo dẹ̀ á ní òkè ó tọ́ mà ní ṣọlánà tó bá wá ó sí ẹ̀ ló tòdì àbúrò ẹ̀ á bá mi gba owó ń bẹ̀ yẹn ọmọ mi náà ló wà ìṣàjọ fẹ́ tí ń sàn ń bá dẹ̀ ra tíkẹ̀ ń bá dẹ̀ ṣe visa fún ṣọlánà pé kó máa bọ̀ adé nígbà ọjọ́ tó wá dé ọjọ́ ṣó kán kó tíkẹ́ẹ̀tì lẹ̀ wọ́n ló di ìjọ yẹn ẹnu gate àtúndébẹ̀ yẹn wọ́n máa ṣe kí ni wọ́n wá ní ẹ ẹ kó tíkẹ́ẹ̀tì wá wọ́n kó tí wọ́n wá kó part of the ticket fún mi n bá kó fún ṣọlá ókè wọ́n máa já gate já tíkẹ́ẹ̀tì àtàwọn kan dúró sẹ́nu gate yẹn mẹ́ẹ̀ àwọn security dẹ̀ wà mẹ́ẹ̀ bí n ṣe wọlé tán náà ṣe sọ pé wọ́n kàn decide ni pé wọn ò ní gbà wọ́n ṣe ní pé kí ẹlòmíì gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ṣọlá nìyẹn that's security wọn wá ní security ló máa ń já tíkẹ́ẹ̀tì pé tó bá dẹ̀ ti já tíkẹ́ẹ̀tì ó kò máa rẹ́mìtì fún wa ni bọ̀ ṣọlá máa kọ́ sílẹ̀ wọ́n dẹ̀ wo gbogbo nọ́mbà yẹn ṣó ti yé mẹ́yìn èmi bìlíìfù wọn àṣẹrọ ni gbogbo ẹ̀ nígbà tó wá yá o tíṣọlá wá sọ pé tóun bá ti béèrè nọ́mbà tíkẹ́ẹ̀tì wọn ń já àwọn kan yarí fún ṣọlá náà bá bínú yarí ló bá bínú lọ kúrò lẹ́nu géètì ló bá fi wọ́n sílẹ̀ síbẹ̀ níbẹ̀ níjọ́ náà lọ mọ́ṣà sọ pé ṣé ó sèfù báyìí sí ni àwọn yẹn náà wá sọ fún mi àti kẹ́lu ní ó bó má bàa mi sọ̀rọ̀ mọ́ gbogbo mọ́ṣà sọ pé ẹ ó sèfù ẹ actually kò sí wàhálà kò sí nǹkan kan pé tó máa ṣiṣẹ́ tán gbogbo ticket àwọn ọmọye tíkẹ́ẹ̀tì ẹ ti understand pé àwọn ọmọye tíkẹ́ẹ̀tì tó wà ń bẹ̀ ó ti tán o bí ọ̀tá mi ṣe wọ gàù nìyẹn o wọ́n ṣe tán first day wọ́n ní to bá parí second show No máa kówó sílẹ̀ mo kò kọ́tìnì ẹ̀ ni o mo kò tí mo ti wá ń kọ́tìnì ẹ̀ báyìí mo ní tó bá parí show mo ní òkè mo believe wọn wọ́n tún parí second show nígbà tó wá parí second show ní bàbá gbọ́n wá bá mi ló ṣáà ti bẹ̀rẹ̀ sí ń pè mí pé àwọn fẹ́ máa lọ pé tíkẹ́ẹ̀tì wọn míì eh, tíkẹ́ẹ̀tì wọn ń kọ́ àbí plane wọn máa gbéra sósósó àsódà so wọ́n tètè fẹ́ kúrò láti máa lọ sí airport wọn kọ́ mẹ́rin pé kí n kàn fáwọn ní owó torí pé àwọn làwọn ra tíkẹ́ẹ̀tì wa mo ní kò jọ láké mo ní ẹ má bàa mi sọ bẹ́ẹ̀ mọ́ I pay for everybody's ticket wọ́n ní kí bèrè lọ́wọ́ oníróbó mo máa pe kí n má pe mo máa pe oníróbó kò wá dáhùn ṣàmù pé ó yọ bẹ́rẹ́bẹ́rẹ́ gbogbo wọn yọ bẹ́rẹ́bẹ́rẹ́ gbogbo wọn ṣe tó bá ti fẹ́ tó bá ti fẹ́ approach ọ̀dọ́ wọn á kàn ṣe bí ẹni lọ báyìí ni tó bá ti lọ síbi eléyà eléyà kàn bí ẹni lọ báyìí ni mo nà á ah. mo ṣe àwọn òkè màmá ẹni yẹn wá sọ pé n tó ṣẹlẹ̀ làwọn sọ yẹn mo ní à ah. kẹ tó tẹ̀ kó má tẹ̀ pé mi mo ra tíkẹ́ẹ̀tì we give you something thank you for coming kẹ́lẹ̀ wà you understand me but wọn mi mo wá kówó tó wà ní ọwọ́ mi mo mú owó ló wà lọ́wọ́ mi mo ṣáà fún wọn ní nǹkan kan mẹ́ẹ̀ bíi half of the ẹ̀ tó ń sàn mo fún máa ẹ̀ ní ìyẹn bàbá agbóyin mo fún ní just things wà lọ́wọ́ mi níjọ́ yẹn mo ti gba ẹlẹ́yìn ara ti wá ń ṣe kiri fún mi ẹ kówó wà nígbà kan tó ṣe tán wọ́n lẹ́nu yẹn ò tí ì dé pẹ́ni yẹn ti lọ pé sikẹ́tì yẹn ti lọlé ó ti lọ sùn pò rẹ̀ pé kí n padà wá nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ yẹn ṣá la wá ṣàgbọ́ pé gbogbo nǹkan ń kọ́ o wọn ò ní kówó kọ̀ọ̀kan sílẹ̀ pé oníróbó ń kọ́ o ó ní ó jẹ gbèsè níbẹ̀ yẹn o wọ́n fẹ́ fi owó iṣẹ́ tí èmi gbogbo tíkẹ́ẹ̀tì owó iṣẹ́ tèmi ṣe wọ́n fẹ́ fi dí gbèsè oníróbó pé wọ́n sọ pé ẹ̀yin torí pé oníróbó ò sọ pé èmi mo ní ṣó mo ní oníróbó ò sọ fún mi pé ẹ̀yin pé èmi mo ní ṣó mo ní by the way nígbà tèmi ti wá ń bá yín tí mo ní mo fẹ́ ta tíkẹ́ẹ̀tì fún ara mi tí mo ní èmi mo ní pé kí ló dé tẹ́ sọ pé kún ọ̀tá pé tẹ́ gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ṣọlá pé kún ọ̀tá pé ẹ máa kówó fún mi tó bá jẹ́ kó fun. fún yín pé kí lẹ fẹ́ rẹ́mìtì owó fún mi fún tó bá sọ pé ó sọ pé ẹ̀hún ló ní kìíní yẹn àṣé géèmù ni àti màláìka o àti gbogbo wọn o àṣé wọn ti wá wẹ pé ẹ jẹ́ àjí owó obìnrin because nígbà tá a fẹ́ lọ sí airport láti lọ gbé màláìka tá a fẹ́ lọ gbé wọn ọmọ ọjọ́ ẹ̀ náà ní Ṣọlá màdé the same plane ọjọ́ board so onírọ́bó mi ò wò bóyá ó ní mọ́tò bí kò ní mọ́tò ó ṣàní àwọn need ní ìdí mọ́tò tó máa lọ fi gbé níwà èmi máa ń ra àwọn mọ́tò bẹ́ẹ̀ náà ti máa ta èmi mo gbé mọ́tò fún mo gbé fda fún because me i love fda very well mo gbé fda fún òun mo gbé fs ní ọjọ́ yẹn a dẹ̀ lọ sí airport ó bá kù few days kó ṣe kiri yẹn ọkàn mi kàn ní pé mo ti mo ní nọ́mbà pàṣọ lọ́wọ́ bó ṣe pé pàṣọ nìyẹn pé torí bóyá spirit of god gan kọ́rọ̀ bá lè dùn lónìí ló jẹ́ kí n pè pé mo máa fẹ́ ṣe promotion fún ẹni báyìí báyìí ó ló gbogbo ẹ̀ ló ń ti ó ní gbogbo ẹ̀ lòún mọ̀ kò sí tóun ò mọ̀ but nǹkan tóun fẹ́ sọ fún mi rèé mi kì í parọ́ ó ní kí n mẹ́sọ̀ pé mo lọ pe lọ́ọ̀yà ń sìn kí n tó bá wọn ṣe anything kí n torí pé oníróbó olè ní màláìkà náà olè ní pé ìkà ni àwọn méjèèjì pé kí n má dẹ̀ jẹ́ kí màláìkà wọnú mọ́tò mi bíi pé kó má jẹ́ kó ju nǹkan sínú mọ́tò mi bíi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣá báìbù lélẹ̀ Oni ní kí n má jọ mi bọ̀ tí má jọ wọnú mọ́tò mi mo kàn rẹ́rìn ṣé mọ̀ pé nígbà míì báyìí kéèyàn má máa fojú di nǹkan mo kàn wọ́n pé tó bá wọnú mọ́tò mi ẹ̀ tọ́ ní mi èmi mo ti wá nígbà tí wọ́n wá bọ̀ yìí bo wá bèèrè lọ́wọ́ ṣọlá nígbà tí ti bọ̀ tán ti dé tí ṣọlá ti jáde náà mo wá bèèrè lọ́wọ́ ẹ̀ mo ní ìwọ àtàwọn òwò lẹ́jọ́ wọ plane tí ó jẹ́ ẹni tó mọ̀ rí àbí popular person ó ní bọ̀bọ̀ kan báyìí tó máa ó ní gáì kan báyìí Oni ní bros bros ló pé ó ní bros kan báyìí tí ó máa ń kọrin nàìjíríà yorùbá báyìí tí ó máa jẹ́ pé mi ò mọ orúkọ ẹ̀ṣá ó lóun ni ó ní bọ̀tún tó fọ́nì sóhun ni pé nínú plane ó lóun ò tí lè yóò kó tún máa larí mọ́lẹ̀ plane as in ó ń kírun plane every minute lo máa ń kírun ó ní ní airport náà ó kírun bó ṣe ti bọ́lẹ̀ nínú plane náà o ti kírun nínú plane gangan wọn ló tún kírun lóru ṣọlá told me tí bá dẹ̀ ti gbọ́ pé èèyàn súnmọ́ Ọlọ́run báyìí o tún ti win n mi kan ni ẹlòmíì kẹ̀dẹ̀ tó bá ti gbọ́ sọ pé ọmọ Ọlọ́run lélẹ́yìí o Ọlọ́run yẹn na ló máa fi wọlé si ẹ bó se wá dé tí ọmọ mi ti wọnú mọ́tò ṣọlá wọnú ó ti jókòó siwaju náà nìyẹn pé à ó lọ́wọ́ nílò pé promote ṣé ti yé bẹ́ẹ̀ ìyẹn ń dàgbà ìyálà yé bẹ́ẹ̀ ni owó òǹkẹ̀ nǹkankan bẹ́ẹ̀ yẹn ẹ understand ó tán inú mọ́tò tó wà níwájú yẹn fj yẹn lèmi expect pé kó wọ̀ ọ̀nà bá sọ pé ibẹ̀ yẹn máa tight fún ṣẹ́mi pé fj ó máa ń tight bákan ṣé ti yé bẹ́ẹ̀ náà ó máa ń tight wọ́n wá ní pé òkè ó máa wọnú mọ́tò mi tó bá ń bọ̀ tó bá ṣe ṣí mọ́tò wájú ṣọ́lá ìtẹ̀tí jókòó sọ mo ní òkè bọ́ sí ẹ̀yìn torí pé mi ò mọ̀ wọ́n rí mi ìdẹ̀fẹ́ kí wọ́n kẹ́nìkí lọ máa jẹ́ dírẹ́bà fún ẹni tí mo mọ̀ tó kàn máa jókòó sẹ́yìn pé ṣọlá bọ́ sí síìtì tó wà lára wọn sísẹ̀ yìí kó òun ó dẹ̀ jókòó síwájú ṣé ẹ mọ̀ pé wọ́n ti sọ pé kí n má jẹ́ kó wọnú mọ́tò mi gọ̀gọ̀gọ̀ mi ò mọ nǹkan tí wọ́n ti jọ máa sọ àbí ibi tó ti lọ tó máa sọ pé kí wọ́n sọ nǹkan sínú mọ́tò mo ṣàwárí níjọ́ yẹn bí láńkó ṣe ń wa mọ́tò tí gbogbo àwọn tó bá ti yá mọ́tò lọ́wọ́ tó máa wà níwàkuwà mo ṣàrí pé bó ṣe ń wa mọ́tò nìyẹn ó wa fj yẹn náà nígbà tó ń wà bí kókó lásìlẹ̀ kan sọ pé wọn ò rí ta wọn fẹ́ gbowá nàìjíríà kan dáàṣì ẹ̀ ọ́ ṣàwọn wà wàkuwà ó gba mọ́tò yẹn lọ́wọ́ mi náà ní Dubai náà tó ń wa mọ́tò yẹn wàkúwà wọ́n ṣe gbé owó tàkọ́kọ́ mi story pọ̀ gbogbo nǹkan tó ń bàjẹ́ fda yẹn báyìí wọ́n fi gbá wọ́n fi gbá wájú wọ́n fi gbá lẹ́yìn wọ́n gbá mọ́tò yẹn jákujàku. mọ́tò yẹn mo ta lẹ́sàdà owó ẹ̀ ni wọ́n fi mọ́tò yẹn bà gbogbo mọ́tò jẹ́ bí mi ṣe owó kọ̀ọ̀kan gbà ní wọ́n á tún ní ká wá lálẹ́ bí mi ṣe rí ṣe ń gbágbà nínú owó yẹn ni mo sunkún jọ yẹn bí màá láìka ìrẹsì sílẹ̀ ee wọ́n tó bá jẹ́ ẹ̀gbọ́n ni òun máa nà yín pa ní èmi ò mọ̀ pọ́n jọjọ wà ní létà lára wọn tó wá sọ pé kò lè dá nǹkan tó ń ṣe fún eh, alájà wọn ń pè mí lọ́tọ̀ because ẹ̀rù máa bà wọ́n kò lè dá nǹkan tó ń ṣe fún alájà yẹn kò lè dá o lára àwọn ọmọ tó ń gbé Dubai yẹn ìkan tó ń pè ní kì í ṣe àbùfàtáì tó wà ń bẹ̀rẹ̀ tí mo sọ pé àbáàbù mi ẹ o ìkan báyìí tó máa ń pè tó ga báyìí ọmọ èkó fàtáì ọmọ èkó lóní kò lè dá o ló wá ń sọ ẹ owó tó ń sọ pé wọ́n fi dín owó yẹn irọ́ ni nà án irọ́ ni nà án bọ̀ wọ́n ti lọ kó tó di bí wọ́n sọ mo sun ẹkún ojú mi ọ̀tá mi fẹ́ yọ òun tó wá ń pretend yẹn màláìkò lórí burúkú tó wá ń pretend fún mi pé kí n má wọrí àti ṣọlá ẹ gbogbo yẹn ni màá mí padà tó bá ti di february jẹ́ ká ṣe kinní kan gba oníbẹ̀dẹ̀ yín mo ní february ọmọ yín kọ́ mo ní february ah ó lóun february twenty five lòun àbí february kìíní fifteen àbí mi ṣá mọ̀ february kìíní kan ṣá ló pe déètì ààrẹ ó ní ìṣọ̀lá náà èyí tán pè ní màní náà ló bá ní òun ní ọmọ kan tán pè ní valentino mi ìgbàgbé orúkọ yẹn olóhùn ọmọ kan tán pè valentino pé ọ̀yẹn náà bóyá fourteen ló pè february fourteen wọ́n ṣàdárúkọ wọ́n ṣàdá gbogbo fourteen jọ pe ẹ kí n wá jẹ́ ká ṣe gbẹ̀dẹ̀ yẹn ká pe Wàsíù ká pe gbá ká pàwó bó ti wá bá mi sọ̀rọ̀ yẹn pé kí n má wọrí pé èlò náà gbà gbogbo yẹn mo ṣà ń sunkún wá ní pé kí n má wọ pé gbogbo ẹni máa make pe òun máa make sure pé òun dúró tì mí tí máa fi make gbogbo yẹn ó máa play fún mi to ba play bí ẹ̀mí ló kàn ó máa make owó ẹ ti understand pé máa make owó yẹn meanwhile se mo pé ọjọ́ tá kọ́kọ́ ṣe show tí mo bèrè owó wọn ní ọgbà tá bá parí show ló máa kó gbowó lẹ̀ ṣé lọ́jọ́ kejì yẹn tí a ṣe show yẹn ó ti ní first day yẹn àṣẹ wọn gbogbo géèmù wọn yẹn wọn fẹ́ gbá mi fún ni ibi tí wọn ti wà nínú ó ní yàrá kan ibi tí ọmọ mi wà ṣe tí understand tí ọmọ ọ̀dọ̀ mi náà wà yàrá yẹn wọn wá ní wọn fẹ́ lọ ka owó tí wọn pa ń bẹ oníròbó náà bá wọbẹ kó má wọlé tì wá mú màláìkà náà gbogbo wọn èmi ṣà ń bọ́ mọ́mi sọ̀rọ̀ ló bá bírú màláìkà ṣe wọlé àṣẹ wọ́n jọ plan ni bí màláìkà ṣe sọ pé à bàbá aago tó wà lọ́wọ́ yín ẹ jẹ́ kóun fi play lọ́la ìyẹn mi pé show kan tó kù yẹn òun máa fi play wọ́n dẹ̀ ti mọ̀ pé mi òun fẹ́ kán máa járàwò yẹn kán máa kọjú ìjà tiwọn èyí lè máa ṣe mí ah ìyín tòótọ́ àwọn tó bá ń sọ pé kí ọ̀dájú ọ̀dájú ló nílé ayé bá ní òkè okay ni olówó bá bu pé ló bá ṣátẹ́ ẹ̀ pé olórí burúkú ní ẹni ṣóṣì ń wọ́rí ẹni aláyébàjẹ́ ní ẹni ó yí máa ń sọ pé aago tèmi ń lò kémi fún ẹ kó fi play lọ́la olóṣì kíríkan kíríkan kó ṣáà sọ̀rọ̀ sí jàtijàti pé ìfà tó bá tẹ̀ tó fẹ́ tọrọ aago o tún ní tọrọ lọ́wọ́ olójú obìnrin o tún tọrọ ó pé àwọn èèyàn obìnrin wà ń bíbà ó dẹ̀ ń tọrọ aago èmi ò mọ̀ pé wọ́n tún fi ń scope mi ni ojú wa ti bó ṣe work out ni ó kàn wọ́ ṣe ó kàn work out ni ojú wa gbà mí fún fún fún màláìka pé ah, ṣebí nàìjíríà celebrate ni pé musician ṣé mo pé bá ṣe máa ń wo musician ní ìlú òyìnbó bíi àwọn musician tó wà lábúròdù ẹ tó ń sá ah! ẹni ojú tì mí fún bá ní bó ṣe jáde tán lójú gbogbo ẹ̀ náà ń bá ṣe pé ṣó nídìí aago ni tòun ni ó lóun nídìí aago ni òun nídìí aago òun ò láago ṣèbí rádò ó ní rádò mo dẹ̀ gbọ́ tó sọ pé rádò yín ẹ̀jẹ̀ mi fi pílẹ̀ lọ́la mo ní rádò ni ibi náà dẹ̀ láwọn rádò bọ́ mi rago tó wọ́n bẹ̀yẹn láì nígbà yẹn mo máa rago bíyá bíi one thousand dollar two thousand mi kì í mi ò ń fowó mi ra ẹ ti understand bẹ́yẹn ẹ because mọ́tò iṣẹ́ mọ́tò mò ń ṣe ẹ ti understand bẹ́yẹn ẹ i need cash also ẹ yàtọ̀ sí góòlù tí mo mọ̀ pé mo tún lè gbé síbẹ̀ ẹ ti understand mo lè lọ gbé tí mo lè lọ fi títà bẹ́yẹn mo ní ah, rádò mo ní tó bá ti di lọ́la èmi ò dẹ̀ mọ̀ pé fake gan ni oníròbówó ọjọ́ náà lọ́wọ́ àwọn kọ́pì tó ń tà ní àwọn ọ̀dọ̀ àwọn ní Dubai níbi àwọn bọ́ọ̀dù bá oníbìkan tó ń tọ́ wọn ta àwọn kọ́pì yẹn ṣùtì yín mẹ́yìn àṣé òní oníròbó tiẹ̀ wọ̀ nígbà tó dẹ̀ yà ló ṣàbẹ̀rẹ̀ sí ń disturb mi mi tẹ̀ fẹ́ sùn jọ yẹn kó tó di pé a lọ ṣe show last show yẹn ni o wọ́n dẹ̀ ti mọ nǹkan tó fẹ́ ṣe pé owó yẹn náà wọ̀n ní kó lẹ̀ fún mi wọ́n fẹ́ gbà so ló bá ṣàbẹ̀rẹ̀ sí ń disturb mi disturb mi pé aláṣà ẹ jẹ́ ká lọ ká lọ rago yẹn pé mo ní mo kó jẹ́ kí rest gbàtú ṣáà ń disturb mi wọ́n tún rest mo ṣe ní òkè o ẹ gbé taizí tẹ bá ti dé anada anada ni mò ń gbé anada ni mò ń gbé so ṣáàjà sì wà wájú anada ni mò ń gbé ilé tó wà lẹ́yìn kẹ́ẹ̀sì gangan gangan alùbà alù alùkiri kan lẹ́yìn kẹ́ẹ̀sì ní anada yẹn ilé yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ń gbà yẹn ibẹ̀ ni mò ń gbé mo tó bá ti débẹ̀ tó bá ti dé ànádà mo ní kó mo bá ta sí sọ̀rọ̀ wọ́n drop níbi ànádà yẹn níbi ibẹ̀ yẹn ó dẹ̀ ó wá bá mi wọ́n dẹ̀ ṣe débẹ̀ oorun sì wà lójú mọ̀ mo kàn gbé wọn lọ sí ibẹ̀ yẹn láti lọ ra mo kàn gbé lọ sínú dẹ́ra i mean inú ṣájà láti lọ ra ago yẹn rádó ọ́fíìsì tó wà ní ṣájà ni mo ti ra ago yẹn mo bá débẹ̀ instead of me mọ́ pé burúkú ni wọ́n àtòkù abalẹ̀ jẹ́ tó máa ń wọlé ọlá tó máa ba yéèyàn jẹ́ tó máa sọ pé kó máa jìyà èmi ìbá tiẹ̀ tún sọ pé kí n rọra mú rádò kan kí n gbélé lọ́wọ́ èmi tún wá fẹ́ kọjá èmi mo ní kó mú rádò aago tó bá wù ṣó ti eyín mẹ́yẹn because ó ti sọ fún mi ṣe ti onísáà mo ti wò pé bóyá èèyàn yìí kan àbẹ́yàn gidi kan ni wọ́n ló bá nana wọ́n mú latest wọn gbà yẹn latest rádò ló mú nígbà yẹn ìyẹn lówó rádò yẹn fi pọ̀ latest wọn nígbà yẹn owó ò tí wọn nǹkan ò tí wọn tó tó ilé ìgbà yẹn latest one pẹ̀lú diamond ló lọ mú gbà tó tiẹ̀ tún mu tán báyìí torí at that time tí mò ń sọ toyota Yas bomba ẹ mọ toyota ayas tí wọ́n máa ń pè ní bomba yẹn i'm buying we buy for ten thousand dollar then ten thousand dollar eleven thousand dollar What depend bí future ẹ̀ bá ṣe rí àwọn nǹkan tó ń ṣe sínú ẹ̀ bí ara ẹ̀ ṣe rí bó bá ṣe kẹ́ lè mọ bí tí owó nísìn àwọn those cars they selling for forty thousand forty something you understand. bó ṣe lọ gbé èyí tó ṣe kinní nìyẹn mi dẹ owó yẹn mo fẹ́ fi ra ẹnìkan ọ́dà fún ọmọ bọ̀m̀bà lọ́jọ́ yẹn bí mo ṣe ń ṣe kinní yẹn lẹ́nìkan ọ́dà fún ọmọ bọ̀m̀bà history mi ti ń trending ní nàìjíríà gbọ́ tèmi ò mọ̀ pé àwọn kan ti ń gbá mi àwọn kọ́sítọ́mà mi wá ń ọ́dà ọjà so bóyá wọ́n ọ́dà ń gbà ẹ̀ pé má má jẹ́ kán gbowó tán tẹ̀ lọ́ra nǹkan kó ba lè wà lọ́wọ́ ẹ̀ mo wá kówó yẹn lọ́jọ́ yẹn pé kí n bá tiẹ̀ jíjọ́ yẹn kó tó di pé wọ́n ṣe ṣó yẹn tán o jẹ́ lọ mọ́tò yẹn kí n gbé sí ọ̀nà nígbà tí mo mú owó lára owó tí mo fẹ́ lọ fi ra mọ́tò níjọ́ yẹn ni mo ti yọ tí mo fẹ́ lọ san owó ọmọ àkókò tí ra kan mo wá fẹ́ lọ san another world tí wọ́n pè mí jọ yẹn pé kí n rà tẹ́ni yẹn ló ń fẹ́ bí mo ṣe yọ lára owó yẹn nìyẹn six thousand I have like twelve thousand in my almost six thousand going to six thousand dollar owó yẹn kẹ̀dẹ̀ gbogbo owó tó wà lọ́wọ́ àkáàtì mi tí mo fẹ́ mọ́tò yẹn tí mo ti ná ń jọ yẹn tí mo fẹ́ lọ kó rà á ní ibi tí mo ti fẹ́ lọ kó fún wọn it was eleven thousand plus like that òun kankan ló wà nínú nínú pọ́ọ̀sì mi mo dẹ̀ ka dọ́là yìí bá ni mo fi káàṣì ni mo san mẹ́ tó bá jẹ́ pé káàdì ni mo fi sanwó tí n bá lọ bẹ̀ wọ́n ì máa gbé list ọjọ́ tí mo wá rà jáde in fact wọ́n sì lè mọjọ́ yẹn gan tí n bá sọ kinní torí àwọn all these offices dàrádò tí mo rà níbẹ̀ yẹn gangan they can still trace irọ́ tí mo sọ you can see it's traceable ẹ ti understand owó tó kù lọ́wọ́ mi yẹn náà bó ṣe sọ pé òun fẹ́ aṣọ nìyẹn almost eleven thousand yẹn yàtọ̀ sí àdẹ̀ tí ìṣesí ọjọ́ kejì yẹn tẹ̀mí bìlì pé ókè o tí n bá tẹ̀ fẹ́ lè ra ago náà tí bá ná ilé ìtàn this is my belief tó bá di lọ́la tó bá máa rẹ́mìtì owó fún mi máa lọ ra Toyota àyàsí yẹn I get back ẹ tó ń To wọ́n bá máa rẹ́mìtì owó fún mi No, bá rẹ́mìtì owó kọ̀ọ̀kan fún mi mo dẹ̀ ti rago fún wèrè ó dẹ̀ tún wá àti bíi pé kò mọ kọ̀ọ̀kan nígbà tó máa délé báyìí oògùn oríṣiríṣi oríṣiríṣi nǹkan ni wọ́n ṣàtìmí bẹ́ẹ̀ náà lóyìn sọ fún mi kí n má wọ́ọ̀rì tí bá ti délé èmi à ah, mo nice gan mo máa nice gan òun ti fẹ́ pa àwọn kan lórí mi báyìí kiri kan kiri kan lọ́mọ ẹ̀ náà ṣáà ń dẹnu pé kí n má wọ́ọ̀rì tó bá jẹ́ pé mo tiẹ̀ ti èmi gan mo ti máa ń gbàdúrà jù báyìí lọ ni ẹ̀wọ̀n ò ní gbà mí bẹ́yẹn gbogbo wọn bó ṣe máa ma fẹ́ introduce nǹkan kan wọn ni èmi ò ń gbàdúrà dáadáa ṣé tó ń stand because wọ́n rí mi bíi bọ̀tí ṣe ṣe yín ìyẹn ni màláìkà wa lọ ń renovate ilé barista ló wá ń gbé sórí social media ojú ẹ̀ fọ́ ṣé mo sọ fún ìyá ẹ lọ sọ fún ìyá ẹ pé mo sọ pé orí ẹ ò pé ìyá ẹ bí ọmọ olè olè ni ẹ àwọn bandit máa máa bá ẹ ṣiṣẹ́ bó ṣe wà bandit gan-an ò lè ní ẹ tẹ́ bá lójú tẹ́ ní ìwà ìkà tó this extent àwọn bandit wọ́n ṣe ń gangan ẹ̀zálè nìyẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe bandit ilẹ̀ yorùbá nìyí àwọn tí wọ́n sọnù àwọn tó ń kú àwọn èèyàn kan máa béèrè lọ́wọ́ yín kì í then you be having god olórí burúkú ẹ̀yìn alájàlẹ̀ ẹ má máa ní god ẹ má máa fún àwọn ọkọ̀ náà ni pé àwọn pásítọ̀ o àwọn yẹn ń kọ́ wọ́n máa gba owó wọ́n gba offering and tithes tó bá jẹ́ ìdá mẹ́wàá ló gbà lọ́wọ́ mi àti offering gbà ṣé ẹ̀ fi mí lọ́rùn lẹ̀ ṣé ò ju ìdá mẹ́wàá àti ọrẹ lọ ṣé ò gbogbo ẹ̀ ṣé gbogbo yín ẹ̀ gbà gbogbo ẹ̀ tẹ́ máa tún wá dúró sọ́nà pé kò ní lọ kò ní Facebook yìí a make sure pé kò tún ní rówó jẹun kò ní rówó ṣe nǹkan make sure kó fà sẹ́yìn you are evil you are evil súlẹ̀ alábàlẹ́kà evil ni ẹ́ ó di ọjọ́ kejì bí mi ò ṣe rí kankan ní Moto tí mo wá tún ó tún béèrè lọ́wọ́ mi níjọ́ yẹn gbogbo àwọn mọ́tò tí mo gbé sọ́nà nígbà yẹn kankan dé Paris kan náà já mọ́tò mi síbẹ̀ yes ó ní mọ́tò kan Toyota Ayas mo ti rà wọ́n ṣe mọ̀ pé mo ti man load every time ṣe ti understand Moto yìí wọ́n dẹ̀ ni wọ́n já sí Paris meanwhile this boy called Malaika have something to do with Paris wọ́n ní wọ́n já mọ́tò mi sí Paris mọ́tò kan mo ti ra mọ́tò yẹn mo ti ship ẹ̀ kó tó di pé wọ́n dé o gbọ́n gbogbo àyẹ̀wò tí wọ́n wà lórí ọ̀rọ̀ mi àwọn fraudsters wà lórí ọ̀rọ̀ mi when they came into my house I have a bad bad bad bad bad bad ah, and night night night years to tell me that evil people are around mọ́tò yẹn Toyota Yaris wọ́n já sí wọ́n náà já mọ́tò mi sí Paris mọ́tò tó máa délé bí oṣù kan àtàbọ̀ mọ́tò yẹn lò tó four months kí n tó rí méjì ni mọ́tò yẹn Toyota Hiace lẹ́yìn tí wọ́n tún ti gbá mi tán o ipe that's the first show nìyẹn o the first show a ní gbogbo first show yẹn náà mi ti mọ̀ pé ó wà so much involved ṣe ló ṣìṣe bíi pé òun ò mọ anything àṣé wọ́n jọ pa idán yẹn ni ẹ ti wọn tó sàmẹ yẹn ó wá ń sọ fún mi pé kí n má wọlé gbogbo owó yẹn lèmi máa gbà padà láì gbogbo owó tó ń ṣìtì mi yẹn pé kí n má wọlé tó ń bá play fún mi lẹ́ẹ̀kan tí wàá sí bá wá tí kíní kan bá wá tí bá bá wá táwo bá wá kòkó bá bá aṣáṣin bá wá kíní kan bá wá ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe o ló bá bẹ̀rẹ̀ sí ní sọ pé lèmi náà mo tún wá bẹ̀rẹ̀ pẹ̀lú <laughs> gbogbo tí àmì ìṣẹ́ mi pé tẹ bá fẹ́ sanwó ní Dubai ẹ máa ti ní ṣẹ́ẹ̀kì owó tẹ máa fi sílẹ̀ torí three tí mo lè sanwó ẹ̀ three months mo tó lè san lọ́dún kan so ti amen but they don't take less than three months for the first time you understand me so àwọn owó tó yẹ kí n fi ṣe àwọn nǹkan mo wá bẹ̀rẹ̀ sí lọ kó góòlù mi tà mo gbé jewelries mi gbogbo àwọn heavy heavy jewelries mo tún gbé pé wọ́n máa ní pé kí n má wọ́rí wọ́n máa ṣe togun-togun èmi gbogbo àyẹn tí aká tó ṣe ẹlẹ́ẹ̀kejì yẹn èmi sì ń wò pé bó ṣe hàn àti bíi pé kò mọ nǹkan kan nítorí látàmì yẹn lóru gbogbo ẹjọ́ màláìka lóru gbogbo ẹjọ́ Um, síndodo lóru ẹjọ́ mc náà lóru ẹjọ́ gbá lóru ẹjọ́ àwo lóru ẹjọ́ kòkó bàbá àṣàsùn ṣe to understand talking about themselves but orí mi níbi báyìí second one yẹn gbà tó ṣe tán wá sọ fún mi ó lóun fẹ́ wo ibi tí ìyá fẹ́ jẹ lára mi ó lóun kàn wo mi ní pé mi òun fẹ́ wo ibi tí ìyá fẹ́ jẹ lára mi mímí pé ó le gidi làwọn ìwọ ń wo èmi níbi ní mo ti sọ̀rọ̀ láti jọ tó ti pẹ́ normally o lè ṣe kíní yẹn kí má tí bá fẹ́ sù ẹ ẹ o ń apart from gbogbo tọ́ṣù àti gbogbo orí burúkú ẹ ti ṣe ipò fraud mi do you know I have legal right to sue you I have legal right to collect all the money you have collected from me and to get it double láti get owó yẹn ní rituals and the price to my watch for today. Do you know that? But with all this, you have no shame. Wàá tún wá lọ no renovate lẹ́kàn owó yẹn máa sọ pé ìgbà kan náà ló sọ pé ẹ̀yà tiẹ̀ wọ́n gbé lọ sí mẹ́ta o. Ṣé ìyálà ìyá ẹ̀ bàbá là bàbá ẹ̀ olórí burúkú ẹ̀ tó lè dá tíkẹ́ẹ̀tì one thousand dollar à ń gbà yẹn ṣé ìwọ ló fẹ́ gbé yàn lọ sí mẹ́ka? ṣó ń jalè àbó ò jalè. ọ̀gá kiri ló bá mi pè lábùjá ńgbà yẹn tó bá mi gbé Adékúnlé police station tó fi lè gbé mọ́tò tí mo kí n tó rí mọ́tò yẹn gbé lẹ̀ lánígbà tó kọ́kọ́ gbà lákọ̀ọ́kọ́ ó fọ́ gbogbo ẹ̀ náà ní lákọ̀ọ́kọ́ yẹn nígbà tó tún wá yá ló wá ń bẹ̀rẹ̀ sí persuade mi àwọn èèyàn máa sọ pé ara ló ń ta yín o tẹ́ ṣe ṣe kinní kan kinní kan o máa san owó yẹn nígbà ó tún padà gbé nígbà tó máa padà gbé lẹ́lẹ̀kẹ́ kò sanwó ọ̀kan o gbà ló wà lọ gbé sínú news ó ṣe wàá sọ pé nígbà tó padà bẹ̀bẹ̀ níjọ́ yẹn pé òun máa gbé òun máa sanwó ṣó ti yín ní station náà níjọ́ yẹn ó wá tún padà ọ̀gbà ló wá lọ gbé sínú newspaper nígbà tẹ́mi ti wá wò pé òkè o ọlọ́pàá ti dá sí o mo ti padà sí Dubai ó wá lọ gbé sínú newspaper ó wá lọ sọ wípé èmi ń kọ́ o <laughs> òun ti ra mọ́tò lọ́wọ́ mi o òun ti sanwó tán o mo wá gba mọ́tò padà lọ́wọ́ òun ló bá ń gbé sínú jíngù pẹpẹ náà bẹ̀rẹ̀ sí ń ba orúkọ mi jẹ́ ẹjọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fún ṣáwọn èèyàn máa tún bá mi ra mọ́tò ṣáwọn èèyàn máa tún bá mi patronize mi gbogbo àwọn èèyàn tó wá ń bá mi rajà ń yẹn wádìí pé kán máa dùpù mi kí n gbọ́jà fún ọkàn kàn ní dà ságídí kán máa tó bá ti kú bí one million one million yẹn kẹlẹ̀ ẹ mọ iye tó máa jẹ́ ń gbà yẹn bí eight thousand dollars ìyẹn mi pé gbogbo ọjà tí n bá tà báyìí gbogbo wọn máa kílèmù iye tó ń fẹ́ gbà lórí ọjà yẹn gbogbo wọn ìní tíìmù ni o mi ì lè sọ tán ìní tíìmù tí mo bá supply ọjà bí i ọjà four million kí wọ́n san kó jẹ́ pé two thousand dollar lè retí máa jẹ́ mẹ́ẹ̀ káwọn èèyàn dẹ̀ béèrè fún eight thousand dollar ṣé mo jèrè ní àbí mo short this is what they group up after àgbà kan torí pé ó rí pé mo máa ń fèsì wọn until tomorrow now what they group up together to be doing to me and they say that Auto want to bring them down i'm bringing celebrity down kò ní dáa celebrity to contribute to my problem to jẹ́ pomi tó jata me, to wá contribute to wá tó ṣèkà fún mi ọmọ ò ní question sí lọ́wọ́jọ́ lójú alẹ́ gbogbo yín pátá ìyá yín ló máa sin etí ò bá ní ìyá mọ́ ẹ máa máa gbọ́mọ sí ni tẹ́ ẹ bá ronú padà kẹ́ṣe ẹ̀tọ́ yín kẹ́ṣe rẹ́tì olórí burúkú yín ìwọ wá gbé òṣì mo ti mo kàn sọ díẹ̀ nípa sítórì ẹ̀ ni gbogbo nǹkan tí mo kàn sọ yìí díẹ̀ ni mo sọ ń bẹ̀ ọ́ ṣé irọ́ mo pamọ́ ẹ̀ ṣé ni mo pamọ́ ẹ̀ o lè jàgùdà páálí. bó ṣe wọlé mi ṣọlá iná gbogbo mọ́tò tó wà nílé báyìí wọ́n ti lọ kó ètò tún wà nàìjíríà ìkan ti lọ gbé mọ́tò mutero sport ìkan ti gbélé ah olórí burúkú nìyí náà Koko Zaria yẹn kọ́kọ́ di Koko saria oníwọ̀ kókó sáríà amúrọ̀bà. bọ̀. Kókó sáríà tó ń sọ̀rọ̀ àwọn aráalé àwọn tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ pé mo sọ ń gbà yẹn àwọn èèyàn sọ pé ẹ ó bìtẹ kò sí ìwé tó kàn mí wẹ̀lọ̀ but don't don't let anybody believe support i mean tell you that ẹnìkan bóyá bó ṣe wá ń ègé sí mc yẹn òun ò ń bá wọn ṣe gúrùpù ọ̀tọ̀ọ̀tọ̀ ló bì lọ́n sọ alájàlẹ̀ lòun ó lè jẹ́ in tí mc ń ṣe ó lè jẹ́ pé ọ̀tọ̀ ni bó ṣe ń ṣe ètìtì ẹ̀ ṣó ti yẹ yín mẹ́rin alájàlẹ̀ gbèsè ni èyí tó ń pè ẹ̀ ní Koko Zaria Bísọ́lá ló ń tàn mí wá sínú ilé títí ẹ̀ ó lè ní wọ́n o celebrity ń jalè o kì í ṣe gbogbo wọn o but àwọn tèmi sì rí yìí tí n bá ti darúkọ yìí wọ́n ń jalè wọ́n ń ṣe nǹkan burúkú láwùjọ o tẹ bá ti ń wá báńdìtì ẹ wá sọ́wọ́ wọn kì í ṣe gbogbo wọn o but tẹ bá ti ń wá báńdìtì ẹ wá sọ́wọ́ wọn nǹkan tó expect lẹ máa rí lọ́wọ́ wọn ti Nàìjíríà yẹn kì í ṣe gbogbo yorùbá o i mean kì í ṣe gbogbo yorùbá o ní àwọn kan tó gbójú síta tá a ti ẹni tó bá ti dárúkọ ẹ wá sọ́wọ́ wọn ní yorùbá yẹn tó bá ti ṣẹlẹ̀ ní ọwọ́ wọn. I send the message. I send the. I send the. I send the picture of that when Obisanya was telling telling me or the social media that if tó máa bí that mi dáadáa kí n máa bọ̀ Nàìjíríà pé That's why I'm telling you that I can't wait to go to Nigeria. And they're not saying that because of uh, eh, uh, eh, his President Tinubu that is there is just no, they don't support President Tinubu now. They never. Those boys, they never You understand me? Koko Zaria. People shouting. That video tún only worry oh. rí o. Tọ́n fi sọ pé eh, Koko Zaria òun ni mo fẹ́ play ṣe ṣá gbọ́. Me I don't want to they I, they wọ́n wọ́n irritate me I tell you. Not all of them oh. Ojú Koko Zaria yẹn àti gbogbo àwọn kan me wọ́n irritate me because they are too demonized how can people be doing bad things? Come on, no one ń pààyàn láwùjọ kọ́ lè má máa ṣàkọ kọ́ máa ní àwọn èèyàn ṣe nǹkan wọ́n máa ní yẹn kí ni wọ́n fẹ́ ṣe fún wọn ta ló fẹ́ mú wọn. Koko Zaria ṣe mọ̀ pé ọlọ́run kò foríjì Ìyábọ̀ tó nígbà yẹn tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbà tó ń sọ̀rọ̀ àjálẹ̀ torí abita I was talking I used to say them I don't want anything with all this kini o mo sọ gbà yẹn pé ìyàbọ̀ náà sọ pé ẹni yìí ń ọpẹ́rẹ́tì àjálẹ̀ ní Ṣàgámù Koko Zaria. ọmọ ìjẹ̀bú òdèdè nìyàwó Koko Zaria ìyá àbíyẹmọ pé mo fẹ́ sọ lẹ́ẹ̀kan Kudi Kudi ìyàwó Zaria Koko Zaria gọ̀gọ̀ ọmọ Ìjẹ̀bú Òde ni náà àwọn bá dẹ̀ rí these days ẹ máa rí òun àti pípa tí wọ́n ṣe close rí ṣe mọ̀ pé Wàsíù ló máa ń kọrin fún fún Wàsíù ló máa ń kọrin fún MC náà ṣùgbọ́n despite kó ń kọrin fún yẹn náà bẹ́ẹ̀ náà ló ń ṣiṣẹ́ lòdì wọ́n jọ ń ṣiṣẹ́ lòdì síra wọn lábẹ́lẹ̀ ni ọmọ Ìjẹ̀bú Òde ni Kúdí torí pé ìyá Kúdí àbí ẹbí Kúdí kan ti Kúdí tí wọ́n invite èmi láti wá sí pàtí yẹn mo jí mo ṣí àpò mi báyìí mo ka owó níjọ́ yẹn lọ́hùn ó pọ̀ bá mo gbé fún mo fẹ́ fún Kúdí owó yẹn pọ̀ bí ó ṣe mo fẹ́ nawọ́ yẹn báyìí Koko Zaria dẹ̀ sí ariwa ó dẹ̀ jáwó yẹn gbà lọ́mù ó dẹ̀ ń ṣépè fún ìyá ìyàwó ẹ̀ Koko Zaria ìyá tó bí Kúdí gọgọ ó ń ṣépè fún pé kò ní ṣé lórí burúkú ni yín ni ṣé ìyá yín ṣiṣẹ́ owó rí ni ṣé ẹ̀yin nírú owó ìrí ni ó wá ń sọ pé ó máa ń sọ nígbà yẹn two two thousand lọ́wọ́ máa ń fún wọn ó sọ fún ìyá kúdí ìyá tó bí kúdí gangan ó ṣèpè fún ló gba owó yẹn ó bá pèsè méjì ó bá fọ ìmíràn òbí yẹn gidi ó tún ọ̀rọ̀ tó bá kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ kan nǹkan bẹ́ẹ̀ yẹn máa rò pé yàn gidi bíi pé bóyá ẹtí onísàn bẹ́ẹ̀ yẹn ọjọ́ yẹn nígbà tí wọ́n ṣe tán ní patí yẹn ṣòtì yẹn mẹ́yẹn ọmọ àbúrò efele àti efele tí wọ́n sọ wípé tí wàásù ni kó máa gbé mi kiri ṣòtì yẹn wọ́n wá júwèé bẹ̀yẹn fún ọkọ̀ nìkan wá dájà alẹ̀ kan wá pa èèyàn sádùúgbò mi bó ṣe máa ń ṣe ènìyàn tó tó bá invite ẹ àbí tó bá rí pé o kàn ní peace wọ́n kàn máa wá sọ̀rọ̀ alẹ̀ wọ́n bá da peace ẹrú mi kì í ṣe pé bóyá àtòrí ẹ tí tó sàn bẹ́yẹn and kò sí bó bá ṣe wà ókè tó má máa bá wọn wọ́n máa invite ẹ sí pati pati ni wọ́n máa ń wá àwọn èèyàn gidigidi láti fi kún pati ó ò dẹ̀ lè lọ pati majority of the ẹ̀ka yẹ̀ẹ́rì ìsinmi èmi ẹ̀ nìṣe mọ́ kán pè ẹ́ ṣó ti ẹ bìkọ́ gbogbo ibi tó jókòó sí yẹn ìwo kìnìún ni gbogbo wọn kì í ṣe ninety nine kìnìún o two thousand kìnìún ni wọn. ìkòkò ajégunjẹrun bó ṣe pé ìkan nínú ara wọn ní ìkòkò ajégunjẹrun kí ni òun gangan òun point ọwọ́ sí àwọn bush iṣu nayam yẹn to tell you that story tí wọ́n gbé wá sórí Facebook ń gbà yẹn tó ń gbé sí ẹnu bọ̀bá kan tó ń pè ní kí lórúkọ ẹ̀ náà tó wà lórí Facebook mẹ́ẹ̀ tó ní MC ṣùtì òun definitely sáré àti àwọn kan àwọn náà ni pé àwọn làwọn gbé wá ẹni tó gbé story? yẹn tí yẹn ń sọ níjọ́ yẹn tẹ́mi play lórí social media yẹn òun ní MC ẹ̀mí sáré ànáwọ́ sí tó ní ìṣúná ìyá mi pé ìkókò ajégunjẹran jẹ́ ń ṣe tó ojú ẹ̀ fún so systematically ó sì ń expose náà kẹ́lẹ̀ mọ́ pé ó sì ń sọ nǹkan you understand me but ìwọ sọ pé o láìkẹ́ sábọ̀d yẹn o ò ṣe ìgbà tó dé kóńgò ńjọ àbí tógò ni o ò ṣe gbé kọ́rẹ́ẹ̀jì náà kó ní kó máa bọ̀ nàìjíríà ṣèbí sáríà ni àti wàsíù ẹ̀ ní bó ṣe gbéńgbà yẹn. because you know that a lot of secrets going to be open and these boys they are doing things openly now they don't care i don't forget ní ìgbà tí sáríà tí sáríà máa wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí mc bá ti wá tọrọ mọ́tò gbígbá yẹ́mi pé mo sọ̀rọ̀ lánàá mo wá sọ níjọ́ kan wọ́n ní ó bá fún mi bí ẹ ṣe máa ń bara yín jẹ́ mo níṣẹ́ máa ń bara yín jẹ́ ni kò sọ mc ò dáhùn lẹ́nu bóyá òun pààyàn àbí òun pààyàn mo dẹ̀ sọ fún mo bèrè lọ́wọ́ ó wá ní pé in tóun ò fi lè lé Zaria ni pé ó ló yẹ kóun ti lè tipẹ́ ó ní tóun bá kúrò lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ó náà máa hètè ó ní kì í ṣe ọlá ọlọ́run ni ò bó ṣe sọ mo sọ yìí ó ní ṣùgbọ́n kọ̀ọ̀kan ló ṣe tóun ò lè gbàgbé ó ní ìgbà tí àwọn jọ wà ó ní ọ̀rẹ́ òun ní láti kékeré ó ló ń kọ́ iṣẹ́ ìṣó láti iṣẹ́ kápẹ́ńtà ẹ lọ bèrè o ẹ mọ̀ pé n tó ń sọ fẹ́mi mò ń sọ yìí o ipò kọ́ṣẹ́ kápẹ́ńtà ipò òun wá bímọ nígbà yẹn pé ìyá àbèjì yẹn ó wá bímọ pé níwàá bóyá ó ní àkọ́bí òun wọ́n máa ṣe wọ́n máa pa ẹran as a muslim ó láwọn jọ wà ní gáràjì àwọn jọ ń sun gáràjì ni bọ̀ tí ó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnìkan tó ń ṣe kápítà bóyá mi lójú nìyẹn ó ní ṣùgbọ́n kì í ṣe ọmọ ọbẹ̀ yẹn bí ọmọ Kwara yẹn tí ọdún sàn bẹ́ẹ̀ bí àwọn ará òkè yẹn tó máa sá máa pé gbogbo wọn ó lè tó ń já báàgì tẹ́lẹ̀ tí ọdún sàn bẹ́ẹ̀ ó ní ní ọjọ́ náà òun nídìí bí ìyàbẹ̀jì ṣe bímọ yẹn first wife ẹ̀ yẹn ó ló wá ń wá owó ó ní òun ò lówó tóun fẹ́ fi sọmọ lórúkọ ó ní àwọn dẹ̀ nílẹ̀ láti pẹ̀rùn ó ní wọ́n kó owó lọ sọ́dọ̀ kápẹ́ńtà ẹ̀ níjọ́ láti gba contract lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ó ní Koko Zaria dẹ̀ lọ jí owó yẹn kó ó dẹ̀ kó wá fún un ó láwọn owó yẹn làwọn fi ṣe patí làwọn pa ẹran làwọn ṣe ó látìgbà yẹn làwọn ti bẹ̀rẹ̀ o ó ní nǹkan bóyá nǹkan tí ò fi lọ fi ṣẹ́ mọ́ nìyẹn tí ò fi kọ́ṣẹ́ yẹn náà mọ̀ tó fi jọjọ́ já létí mi ìmọ̀ nǹkan tó ń ṣàtúnṣe tó ń ṣà yàmẹ̀ pé nígbà tó ti lè lọ kówó ẹni tó ń kọ́ṣẹ́ lọ́dẹ̀ yàmẹ̀ pé ó máa wo ara àtàwọn máa kó so wọ́n ń jalè kì í ṣe pé bóyá tọ́lọ́rí burúkú kan bá sọ pé wọ́n bá yé wọn jẹ́ ni wọ́n bá yé wọn jẹ́ ni wọ́n ń jalè wọ́n sọ pé àwọn ò jalè wọn ò dẹ̀ tí ì stop títí di ọ̀la olè tí wọ́n kàn wá ṣe yẹn náà ni pé ní gbogbo gbòòrò tán tún wà yẹn náà tó bá lóò fún wọn lówó báyìí fọ́ sí ó fẹ́ kú ni olè ni wọ́n ń jà títí di wọ́n ṣe wà ní títì yẹn àwọn tó fi wọ́n síbẹ̀ gan wọ́n bẹ̀rù wọn ni ó ti yẹ yín torí tí wọn ò bá fi gbogbo àwọn olè wọn yẹn sílẹ̀ sí títì bẹ́ẹ̀ yẹn náà sí amúrọ̀bà àtàyà sásì máa tún pọ̀ sí ìwé nínú wọn iṣẹ́ yẹn náà ò tó wọn wọ́n máa fi jalè òun lẹ ṣe gbọ́ lára àwọn èèyàn gbé sítórì wà lẹ́nu mẹ́ta tí wọ́n ní àbúrò Gàníyù Ọláyínká Oyèdépò yìí tí ń ṣe Koko Zaria ipò wà ní àwọn tó kidnap wọn tó bẹ ọlọ́pàá kó wá kidnap wọn tọ́lọ́pàá kidnap wọn àmọ́ bóyá ọlọ́pàá tòótọ́ ni àbókan wọṣọ ọlọ́pàá tó lọ já sóṣòdì ẹgbọ́n kèsì yẹn tí mo ṣe lẹ́nu ẹni yẹn sì wà lórí platform ó wà ní àwọn kìnìún yẹn sì wà lórí àwọn evidences yẹn sì wà lórí fóònù mi bá ó ti yé yín torí nígbà yẹn mo ní tó bá sọ pé yóò pa ẹ̀mọ́ ni torí um, ẹ̀mọ́rí ti dẹ́mi béèrè ẹni tó bá ti dangerous I don't work with them I don't talk to them in tó bá ẹ ti understand bẹ́yẹn ẹni wọ́n pé kéde nǹkan wá sọ fún mi pé wọ́n ní mo ṣe nǹkan sí I will explain myself gbàtàn ni mo bímọ tí mi ìdẹ̀ bímọ mo ṣàlàyé ara mi mo ò dẹ̀ tí kò lórí ẹ̀ tí n bá ní owó lọ́la tí mo gba passport mi tí mo lè move dáadáa bó ṣe wù mí I will still go and do the investigation tí gbogbo ayé máa mọ̀ báyìí bẹ́ẹ̀ ni it's going to be another thing by God's grace ọlọ́run dẹ̀ máa gbà fún mi ọlọ́run ò ní sọ pé òkú ló ń sọ̀rọ̀ lágbára Kristi ó dẹ̀ máa ṣojú mi ó máa ṣojú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn àtọwọ́ mi. ó ní nǹkan tí òun ò fi lè lé nìyẹn ó ní gbogbo nǹkan tó máa ń ṣe fóun ni òun mọ̀. ó tún sọ débi pé ìyá àbọ̀ yẹn in fact èmi wá tí nkì gbé bóyá MC ò fẹ́ lè kó má bàa tú gbogbo àṣírí ẹ̀ MC ò fẹ́ lè kó má bàa tú gbogbo àṣírí ẹ̀ tó ló sọ pé n tó pa wọ́n pọ̀ látìgbà wọ́n ti jọ wà tẹ bá dẹ̀ wo interview kan tó ṣe náà ní pé MC MC àwọn ti wà fáàlì forty years ó ní owó sáyà ló lọ jalè ìyẹn mi pé wọ́n máa ti máa jẹ oríṣiríṣi olè wọn kiri ó lóun ló kọ́kọ́ lọ já olè tán fi sọmọ lórúkọ ẹjọ́ ọmọ tán bá fọ olè sọ lórúkọ lára àwọn ọmọ yẹn náà kọ́ ni wọ́n ṣépè fún lórí social media níbà tán bá fi wọ́n bá lọ rẹ irun tán lọ fowó olè ẹ ìpè tí ẹni tó ní fọ́níṣọ̀ tí wọ́n ní kó fọ́níṣọ̀ sílẹ̀ tẹ́ni ẹ máa ní kókó sáré àti kówó lọ ó ti pẹ́ tán ti ń pa àwọn èèyàn lẹ́kún lóbi today don't so olórí burúkú àwọn èèyàn tí ò dẹ̀ ní tìjú irú ìyàwó ẹ̀ náà sí ìyàwó tí ó bá fẹ́ kì í ṣe ló máa jẹ́ ni ṣé ó lé kúdí òkè ṣe olè ló kúdí tó máa lọ patí tó máa ti pín nǹkan fún ọ tó máa kó sí ṣọ́ọ̀bù tó máa ní tí wọ́n ní ṣọ́ọ̀bù gbogbo tó máa ń pín patí ní sáré àmà kó ní patí bí ìpò fẹ́ lọ ó fẹ́ lọ pín fáwọn èèyàn tó dẹ̀ máa kó sínú báàgì tó kó sí ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀. so ẹ̀yin olórí burúkú tẹ máa ń sọ̀pọ̀ tẹ máa gbé ṣó tẹ máa máa pọ́n àwọn irú màláìkà àti gbogbo àwọn MC yẹn lé lórí kìnìkì ó lè níyín terrorist níyín ẹ̀yin blogger tẹ bá ti ń pọ́n wọn lé tẹ gbé wọn wọ́n ti fún mi star o wọ́n ti fún mi ní lion o wọ́n ì máa fún yín ní ìkòkò àwọn ìkòkò tó ń dẹ̀ fún yín náà wọ́n ló máa jẹ yín so mo tún sọ láàárọ̀ pé it may be a plan work because òun àti mc wọ́n ṣe wà yẹn wọ́n ṣe lọ́pọ̀ nìyẹn bó ṣe máa ń nawọ́ sí bush pé èṣù náà yá mi yẹn bóun gangan ní kókó ajé kújẹgúnjẹran yẹn ẹ mọ̀ nǹkan ó lè jẹ́ pòun gangan torí ọjọ́ yẹn ó sọ ni tó yọ ìbọn tó lóun fẹ́ pa àgbámúyàn mo ti sọ story yẹn rí story for another day ìyẹn Koko Zaria yẹn tóun náà sọ pé ṣùnà yam na pípàyàn yẹn òun tú àṣírí àwọn kan actually trying to be nice to others that MC ń pàyàn ṣé MC wà at MC ẹ ti ọjọ́ wà for long time ṣé tMC bá pàyàn wo ò ní pàyàn tó sọ pé òun ni ní oṣù òdì kó tó di pé MC jẹ union kó tó jẹ chairman gbogbo Lagos state yẹn MC ni number one iṣu na yam na number two èyí tó sọ pé ìkòkò yẹn Zaria number three wọn ò dẹ̀ kí ń jókòó sí ọ́fíìsì ìyá yam ọ́fíìsì Koko Zaria ni ọ́fíìsì Koko Zaria ni MC máa ń jókòó sí two four seven gbogbo àwọn ọmọ ní tíátà tó wà níbẹ̀ tó wà ní gbogbo Nàìjíríà lẹ́kọ̀ọ́ yẹn ọ́fíìsì Koko Zaria náà tó wá ń bá wọn lọ sọ́fíìsì MC. The majority of the office mc mọ office Koko Zaria ni ẹ̀gbọ́n ìyá àbọ̀ tó kú ká má jọrìn mọ́ mi ò mọ̀ rí náà torí wọ́n máa gbogbo wọn máa ń ṣàyàn ọjọ́ tó bá ti lè wọṣẹ́ tí ẹnìkan bá ti lè wọṣẹ́ tó bá ti lè tà ẹ́ sọ́wọ́ gbogbo wọn ló máa wá pé àfi tọ́lọ́run bá gbà ẹ́ lọ́wọ́ wọn tọ́n bá dẹ̀ jẹ́ ku egungun àbí kó lọ́lọ́run gbà ẹ́ wọn ò ní fi ẹ́ lọ́rùn lẹ̀. ìyá àbọ̀ déédéé níjọ́ náà lọ́hùn náà ni ló ń pariwo mo fẹ́ ra nǹkan kí n ṣàánú fóun kíní kan ò ṣe kíní kan mo ti sọ̀rọ̀ ẹ̀ rí inú ilé mi yẹn jàkúsì yẹn ó máa ń tẹ̀lé mi kiri báyìí nígbà yẹn láti lọ máa lọ ra gbogbo gbogbo táìsì àti gbogbo nǹkan tó mo lò nílé èmi àti ìyá àbọ̀ oníjọjọ rìn mọ́ ó máa ń tẹ̀lé mi kiri báyìí tí máa máa rò pé ni wọ́n ṣe wọ́n kàn fẹ́ kó mount mi ní gbogbo àyàn ọlọ́run ni ò pa mí torí gbogbo wọn ló ti ṣe píchọ wọn kàn déédéé gbé píchọ kan wá wọn ní àgbàtẹ lọ pati níjọ nígbà tẹfẹ ya fító wọn kàn gbé píchọ pàṣọ wá àgàbá ìlẹ wọn kàn gbé píchọ MC wá àgàbá ìlẹ ṣó ti eyín ẹ̀yẹn wọ́n kàn gbé wọ́n fẹ́ gbé sílé mi because wọ́n máa wò tó bá mọ̀ máa kàn pa ẹ́ wọn ò ní sọ wípé tán bá rí picture wọn bẹ́ẹ̀ wọn ò ní sọ pé àwọn kan ló this what they do to people. ìyá àbọ̀ kó má bàa mi sọ̀rọ̀ mọ́ ó ní òun náà princess i mean ó Auto ó lóun kàn notice nǹkan tóun kàn notice ni pé ó láàbúrò òun ò kì í o ó ní kò ṣe fún anybody nínú ilé àwọn ó ní ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan Zaria máa ń fò lówó ó ní ṣùgbọ́n tóun bá ti gbé tóun bá ti gbé owó wá ó ló ní ọjọ́ kan báyìí tán lọ gba owó wá ní bọ́dí lọ́n ó ní wọ́n máa ń sọ pé ó ní wọ́n gbé owó yẹn wá nígbà yẹn ó ní nígbà yẹn lọ́hùn o ó ní ìṣèbà thirty some thirty six million bóyá mo máa ń fún wọn pé wọ́n dà sí wọn ó ní mọ́lẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ ni ọlọ́run báìbù àwọn aṣáájú tán máa ń fún lówó yẹn wọ́n tún náà máa ń dàsí wọn lówó ni ẹ ṣe jẹ́jẹ́ o ẹ fáwọn tí ẹ fóun àwọn èèyàn ló ń jẹ ẹ ṣe kíríkan ó ní wọ́n bá ṣe gba owó yẹn wá báyìí gbà ó ní kówó yẹn bá ti délẹ̀ báyìí ó ní kó tó di pówó yẹn dé ó lẹ́mi sí máa sọ ìyá àbọ̀ kó má bá mi sọ̀rọ̀ mọ́ ó lẹ́mi sí ó ní sáré àmì five and six ẹ̀ ó ní ó máa sọ gbogbo nǹkan fún sáré àpáta ó ní bọ̀ sáré ó ló máa pe ó lọ́ máa pe Um, amsa agbebuki ó lè sọ pé olóbukú ó lè sọ pé olóbukú olóbukú ẹ̀ ti fẹ́ gbogbo wọn ti gbogbo kankan wọn wọn kò máa dé kí wọn tó bá ti gbélé tó bá ti gbélé máa pè ní ìwà á ti máa sọ fún MC ẹ máa gbọ́ ọ sáré àná ló máa ń tó iṣẹ́ yẹ o sáré àá ti máa sọ fún MC pé à ilé ọmọ ilé ìdágun ó láìkẹ́ o láìkẹ́ ó tẹ̀ máa ìfọ́ àgbéṣe máa ṣe níwàá ẹ̀ òun ló kọ́kọ́ fẹ́ sáré àná kọ́kọ́ máa ń fẹ́ wọn tó bá ti dọ́dọ̀ MC tó bá ti fẹ́ wọn tán tó fẹ́ wò pé ẹni tó máa máa bá ọ̀nà òfun á ti sọ́dọ̀ MC tó bá ti wá dọ́dọ̀ MC yẹn mi tó bá ti MC bá ti jẹ́ kùnà wọ́n á ti sọ́dọ̀ Ìjẹ̀bú no wọ́n ti sọ́dọ̀ pàṣọ no pàṣọ ló máa kọ́kọ́ jẹ iṣẹ́ wọn pàṣọ ló máa kọ́kọ́ sorry sorry sorry pàṣọ ló máa kọ́kọ́ jẹ iṣẹ́ wọn tí pàṣọ bá ti jẹ iṣẹ́ yẹn á wá sọ sí ọ̀dọ̀ sáríà gbogbo wọn yẹn kò sí tí wọn sáré wọn tó bá ti sọ sọ́dọ̀ sáríà á wá gbé sáríà wá gbé fún MC èyí tó bá rí i o lè maintain tó fẹ́ kó máa jẹ lọ agbèfẹ́ mi sí àwa ní kẹ́mi sí ṣe pàtì fún kó máa pe pàṣọ pàṣọ a máa play aṣọ fún pàṣọ tó ṣe mẹ́ẹ̀ bọ̀tí ní sìn pàṣọ kọ́ ló ń play mọ́ wàsíù ló ń play aṣọ aṣọ fún pàṣọ aṣọ fún olórin yẹn sí o ọ̀nà òun ló ṣẹ̀ṣẹ̀ ń fọ́mọge tó bá ti sanwó fún yẹn ìyẹn wá gbé fún tó bá ti ṣe á tún gbé mi fún so iṣẹ́ tó bá ti gbé owó wá mc ni wọ́n ló I mean sáré àná wọn ló máa ń pè kọ́ ìyàbọ̀ má bá mi sọ̀rọ̀ mọ́ ó lóun jókòó ó nìyẹn ṣojú òun ó lóun kò rí pé mo ṣe gbówó yẹn dé thirty six million nígbà yẹn pé kò tó bí one hour àwọn ọmọ onítẹ́tà tó yọ abúbẹ̀ yẹn ó ní wọ́n lọ bí twenty five gbogbo wọn dẹ̀ ní mc wọn máa sọ pé kẹ́mi promise wọn eléyìí fẹ́ ṣe fíìmù eléyìí fẹ́ ṣe fíìmù ilé ìfẹ́ ṣe fíìmù Zaria ló máa ń ṣiṣẹ́ yẹn o in conjunction of àwọn ní tíátà yẹn ni o tí wọ́n bá gba owó yẹn tó bá jẹ́ pé six hundred thousand lẹ́mí sífẹ́lẹ̀ ó máa san return fún MC o tó bá ìfẹ́ máa jẹ lọ i mean ó máa san return fún Zaria o tó bá ìfẹ́ máa jẹ lọ a san return fún ẹni tó máa kọrin náà bí pàṣọ tó bá ìfẹ́ máa jẹ lọ a san returns fún gbogbo àwọn míì ní táwọn ẹlòmíì fi ń jẹ lábẹ́ lábẹ́ ṣó ti yé mẹ́yẹn Zaria ló máa pe gbogbo wọn ọlọ́run ilé ìdùnmọ̀ gbọ́ ọlọ́run bó ṣe ń lọ ni mo sọ yẹn. ó wá níjọ́ yẹn ó nígbà tó máa di nírọ̀lẹ́ ṣe mọ̀ pé nísìn branch by branch ló yẹ kán pín owó yẹn owó tí wọ́n dìídì máa pín fún branch ti MC àti tó yẹ kó kan àṣẹ ọ̀gá gbogbo àwọn onítíátà ti gba gbogbo ẹ̀tàn that's why ní gbogbo ìgbà yẹn Lisi no, MC náà máa lọ wá àwọn èèyàn olówó àtolówó káàkiri ni tó máa fẹ́ ìgbà yẹn ni ó wá lọ ń fẹ́ súlé ìyàwó sọdọmí ní ìdáàgì ẹni lẹ́ni o kí lorúkọ ẹ̀ tó ni, epo ń gbà yẹn ó ti yẹyìn mẹ́yẹn ilé tó kọ́ tó ló kọ́ parí ní seven seven tó kọ́ táwọn ìyàwó ẹ̀gbẹ́ máa ẹ̀ mi lo kọ́ parí fún ọwọ́ sáré àlówà bẹ́ẹ̀ sáré àwa ń kọ́lé sáré àkó tẹ gbogbo àti sáré àyíkò tèmi ìlè sọ́nsìn o ṣe mọ̀ pé MC náà wà lọ jẹ owó púpọ̀ nílé sáré àti kọ́lé síwájú ó ti parí ilé ó dẹ̀ ti ṣe dáadáa síwájú MC MC I mean sáré àló wà nídìí gbogbo ọ̀rọ̀ yẹn ẹ ń gbọ́ bódẹ̀ ṣe máa ń ṣe tó máa ṣe lójú ẹ̀ náà tó máa bàjẹ́ tó máa ṣe oríṣiríṣi fún bóyá ó fi ń play game ni o bóyá tòótọ́ ni wọ́n sọ bọ̀tí ńgbà tó sọ fèmí ń pọ́n pààyàn tí màdáka náà sọ mo bèrè lọ́wọ́ MC àbí mo ṣe ń sọ lónìí pé mo bèrè lọ́wọ́ MC kò sọ pé yes kò sọ pé no títí dènì lágbájá òun ló pa òun ló pa lágbájá òun ló pa lágbájá òun ló pa lágbájá òun ló pa lágbájá meanwhile nínú ilé Koko Zaria èèyàn méjì ló kú láàrin ọdún kan àti oṣù mẹ́ta wọn ò ní síìkì the first one ọmọ Ìgbò ó ṣèyàwó ọkọ àtìyàwó wọn kó wá sílé sáríà torí pé wọ́n rí lépo funfun ó dẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ilé wọ́n ṣe kó délé sáríà kí ló ṣẹlẹ̀ sí sáríà réèpù ìyàwó obìnrin yẹn àmì ìyàwó bọ̀bọ̀ yẹn ilé wọn dàrú àti gbogbo àwọn ọmọọṣẹ́ sáríà wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe yamayama after ìgbà yẹn sáríà wá ṣe kí ni ìyàwó yẹn wá kó lọ ọmọ ibo ní tàkọ́kọ́ yẹn bóyá wọn ló ṣiṣẹ́ ń báǹkì ọ̀sùn ìgbà tí ìyàwó ẹ̀ ti kó lọ báyìí obìnrin ọkùnrin máa bẹ̀rẹ̀ sí ṣe ṣuṣuṣu oríṣiríṣi máa bẹ̀rẹ̀ sí ṣe máa yẹn kú sílé fún ọjọ́ mẹ́rin wọn mọ̀ èsì sì ti ń kú ó ti wú kó tó di pé wọ́n mọ̀ ṣé rọ ni mo pa àbóòtọ́ ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀. ẹnì kejì tó kú ìyẹn ṣojú mi kòrókòrò báyìí ìyẹn kú kò tí joṣù méjì ni wọ́n sọ pé gbogbo àyẹn náà sọ pé tí mo sanwó ilé tí wọ́n tètè kówó ilé lẹ̀ tí Bísọ́lá lọ fi owó mi ni mo fẹ́ gbélé Koko Zaria o ó kàn yàn mí ní ìyá afẹ́ ni o èmi tí wọ́n wá sọ di ẹgbẹ́ wọn tó ń sọ mí di wọ́n fẹ́ sọra wọn di gbá àkólẹ̀ lẹ́nu ibi tí mo ní mo fẹ́ lọ gba lélẹ́ ní ó máa ní ẹ ibẹ̀ yẹn o àwọn girlfriend wà sí ló wà ń bẹ́ o tẹ́mi ò mọ̀ pé jàrògún mi mọ̀ pé mo yọ̀dẹ̀ kí ìdẹ̀ yọ̀dẹ̀ ṣùgbọ́n ẹ fẹ́ ṣẹ̀ sí mi ọdún wọn ò ní tìjú ṣùgbọ́n tó ṣí tá a sọ yìí tá a ti sọ sílẹ̀ yìí ó wà ń bẹ̀ títọ́jú ayérayé ló máa wà bẹ́ẹ̀ni torí ẹ̀ apologize fún ẹ̀ dẹ̀ feel remorse torí bẹ́ẹ̀ orúkọ yín ò lè dá lórí ọ̀rọ̀ yìí. ẹ̀gbọ́n ẹ̀ tó kú tó wá kú sínú ilé ẹ̀ńjọ́ yẹn ó yìí fọjọ́ báyìí bóyá wọ́n fílìtì ẹ̀ pa ni ẹ̀gbọ́n yẹn ó kàn máa sọ ni ẹ̀gbọ́n yẹn nígbà tí ẹkùnrin yẹn kú ní ọjọ́ ọkùnrin yẹn fọjọ́ báyìí lálẹ́ láàárọ̀ báyìí bóyá wọ́n lọ fleet ẹ̀ pa àkànmọ́ akọ̀dédé ba wọ́n kọ̀dédé ni wọ́n ba nínú ilé ni bísọ́lá ló wá gbálẹ̀kùn gbogbo àyẹ̀kùn lẹ́kí mọ́ ẹ̀ àtibọ́lá àtibọ́lá ẹ̀jẹ̀ má bínú o ó ti di méjì o láàrin ọdún kan àtọ́sí kan níkan o ẹ̀jọ́ o ẹ̀jọ́ o máa kúrò mébàáyé o àtibọ́lá mo wò pé kí ló ṣe wèrè tún ti pé torí mi ò ń so kí ló wá dédé ń kọlẹ̀kùn flat mi fún lónìí ẹ sílẹ̀ kẹjẹ má bínú o ẹ̀gbọ́n bàbá bàbá ẹ̀gbọ́n olùsáyà ti kú sílẹ̀ o wọ́n ọmọ ẹ̀ tí wọ́n invite mi social di tí mo ní mi ò lọ tọmọ yẹn ṣáà ń kúlẹ̀ fún pé ẹ kì í ṣe owó tí mo fẹ́ fún un ni kì í ṣe àwa kì í wá present àṣẹ wọn plan fún mi tí mo débẹ̀ tí màláìka àmì ìpàṣọ bẹ̀rẹ̀ sí náwó sáyà tó ń rìkọ́ọ̀dù tèmi ò dẹ̀ mọ̀ tó ń sẹ̀dẹ̀ sí bàbá ọmọ mi tí gbogbo wọn gbogbo tó ná majority tó ná mẹ́rin ẹjọ́ yẹn wọ́n gbà lọ́wọ́ èèyàn ọwọ́ mi èmi ni mo tún sọ gbogbo ẹ̀ owó tí mo kó débẹ̀ ẹjọ́ yẹn is more than four thousand dollars gbogbo ẹ̀ ló tún wọ́n tún lọ gbowó lọ́wọ́ mi lé torí pé ilé tí mo ti yẹn wọn ò fẹ́ kí n parí ẹ̀ gbà ẹ̀ wọ́n ṣàfẹ́ kí n remain nínú ilé mẹ́rin kọ́ lè bá ayé mi jẹ́ just àbọ̀ ṣe ń ṣe fún mi bíbá yẹn sínú wọ́n fẹ́ kí n remain bí wọn ò dẹ̀ fẹ́ kí n rówó sódà ayé mi á lè bàjẹ́ just imagine irú ẹ̀wà burúkú táwọn èèyàn dẹ̀ ń wò wọn láwùjọ. mo fagídí lọ́jọ́ yẹn ò pé ibi tó bá gbà la máa fún bẹ́ẹ̀ ni ilé yẹn ń gbà yẹn mo parí ẹ̀ gbà tó wá rí pé mo parí ẹ̀ yẹn ló fi alọ́ fi lé rẹ́ǹtì láì sọ fún mi ẹ ti rí ẹjọ́ ìwà kíni yẹn ṣé ó lè ní ṣé ẹjọ́ ẹ torí ọlọ́run ìwà kíni wọ́n wù yẹn ẹrù mi wà nulẹ̀ nísìnyí àìsàn kí n sanwó ọdún kan nínú ilé kí n wá travel kí ló kun ẹni yẹn pẹ̀lú ilé tí mo dẹ̀ sanwó ilé mi ṣé ó lè bọ́gù ó lè bọ́gù ilé mi kó wá kọ̀ ló ń kẹrù mi síta tí mi jẹ́ lówó tágírímẹ̀tì mi ò tí tán tí mi ilẹ̀ jẹ́wọ́ kó wá kó kò dẹ̀ lọ kóòtù àbí kó sọ pé ó sọ fún mi kó wá kẹrù yẹn kó wá filé náà rẹ́ǹtì ẹ ti gbọ́rú ẹ̀ rí sáré àṣe ó ṣe fún èmi tí mo jókòó yìí ẹgbẹ́ tí mo ń sọ tí mo lókù yẹn ẹ mọ nǹkan tó ṣe ẹgbẹ́ yẹn sáré àfihàn ẹgbẹ́ yẹn gba owó tó fi kú ni torí patí tó lọ ṣe fún ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ yẹn níjọ́ yẹn ẹgbẹ́ yẹn kàn nídìí kọ́mọ́ two hundred thousand or five five hundred thousand ó pọ̀ jù ló máa fi bẹ̀rẹ̀ láìfẹ́ padà tó máa fi rí ṣọ́ọ̀bù tó máa fi tajà Zaria ò fún ní kò ní fún ní owó tó tó ten thousand débi pé ẹni yẹn máa sọ pé òun fẹ́ wà relief kó ba lè kú kú òjijì ìyẹn náà fẹ́ máa ṣe fẹ́mi kò ní dáa fún gbogbo yín Zaria kò ní dáa fún ẹ kò ní dáa fún ìyá ẹ lọ́rùn kò ní dáa fún àwọn ẹbí ti wá lóhun ọmọ àrán. ẹgbẹ́ yẹn òun fi ń pè kókó Zaria ẹgbẹ́ yẹn ń gbé Zaria ẹgbẹ́ yẹn ló gbé ọ̀dọ́ ẹ̀ ló gbé ó wá ń sọ nígbà tí bàbá yẹn mo bèrè lọ́wọ́ ìyàwó bàbá yẹn náà wípé ó ní ẹ kò rán òun ní skul kí ló dé tó ẹ bẹ̀bẹ̀ kò rán òun ní skul ìyẹn nígbà yẹn wọ́n gbé sí skul ó ló máa máa sá ni ìyẹn ló lọ gbé sẹ́nu ọ̀kọ́ṣẹ́ náà níbi tó ti lọ jí owó ó jí owó náà ló sá lọ kò ṣe kankan parí ó jí owó ni ó wá sọ pé kò rán mi wọn ní wọn rán sí skul gbogbo àwọn tó jọjọ wà níbẹ̀ ìgbà yẹn tó rán wọn rán skul wọn bò náà sí skul kó lóun lọ skul ẹ mọ ó ti bẹ̀rẹ̀ pátá ẹ̀ láti kékeré torí ọmọ tó bá ti sọ pé kí ìyá pa ìdímọ́ tí ò bá ti pàdé mọ́ àwọn ọmọ náà ló máa yà wèrè ẹ lè wá sóde fọ́nì sí yín ṣé ẹ mọ̀ pé the same surname lòun àti bishop oyedepo ń jẹ́ ṣé lè mọ̀ bọ̀ kì í ṣọmọ bishop oyedepo o òun náà ló kọ́kọ́ sọ fún wa gbogbo àwọn nǹkan tí mi ìmọ̀ bóyá tòótọ́ ló ṣẹlẹ̀ àbí tòótọ́ ló máa sọ oríṣiríṣi pa bishop oyedepo yẹn torí pé ó fẹ́ rọ́bìṣì yẹn ó fẹ́ kó òun olórí burúkú ilé wọn ló máa fẹ́ kó kún gbòòrò ṣé rọ mo pa ẹgbẹ́ ètò kú yẹn ọmọ ìyá ẹ̀ ní àkọ́bí ìyá ẹ̀ bọ̀ kì í ṣe bàbá kan ló bí wọn òun nìkan ni wọ́n náà bí fún ìyá ẹ̀ ìyá ẹ̀ lọ ṣe ọmọ ọ̀dọ̀ nílé àwọn Oyèdépò ni wọ́n ní ó lọ ń gbálẹ̀ ìyá ẹ̀ agbálẹ̀ ni forí so ó dẹ̀ lọ gbálẹ̀ ẹ̀bẹ̀ wọ́n ní bàbá yẹn tí bàbá bá ti ń ṣe ìṣekúṣe bàbá kan ṣá nílé wọn lára àwọn ẹbí ẹmọ ìpó lórí máa ń wà lé olóbukú náà máa wà bẹ ọ̀tọ̀ olórí burúkú lé àwọn Oyèdépò bàbá Oyèdépò kì í ṣe bàbá Oyèdépò àwọn olórí burúkú lé wọn tó ń jọ ń kan àwọn olórí burúkú lé wọn ló fún ìyá sáré àní oyún tí wọ́n fi bí wèrè sí gbòòrò. ẹ ń gbà bẹ́ẹ̀ ní tó ṣẹlẹ̀ ni ó wá mú ẹ̀gbọ́n ẹ̀ yẹn bóyá pọ́ìsì ẹ̀ ni o nínú àwẹ̀ ó fi bí pa bàbá yẹn kó náà gba iná ma ṣe ṣá máa gbàdúrà torí pé wọ́n fẹ́ pa ẹ́ dànù wọ́n ṣá máa gbàdúrà wọn ò ní fún lówó wọ́n fẹ́ kó tírọ́fù kú láyé ẹ̀ wàsíù náà wà ní àwọn ẹgbẹ́ yẹn olórí wọn nìyẹn bọ̀tù yìí sọ̀rọ̀ ẹ̀ là ń sọ sí àti sọ̀rọ̀ ẹ̀ ń jẹ̀ táwọn máa pè yín kò ti kàn àkúrọ́mọ yín o but Nigerian government àti police ẹ̀ ń wò wọ́n àwọn alájàlẹ̀ ló bá máa rọ́wọ́ mọ́ àwọn náà ló bá máa pe ọlọ́pàá àní bóyá ó fèkì ọlọ́pàá ni wọ́n pè wọ́n máa pe ọlọ́pàá wọ́n máa ṣe oríṣiríṣi wọ́n ti blackmail gbogbo orúkọ yín wọ́n ti bà gbogbo sísẹ́ẹ̀mù jẹ́ people are still looking at them I don't know why. ẹ̀gbọ́n ẹ̀ yẹn ó ṣe sùn sílé tí ó bó ṣe dé láàárọ̀ báyìí sáré àwò tiẹ̀ ṣe bíi pé nǹkan ṣeun ṣe rí bí ìyàbọ̀ ṣe kú gẹ́lẹ́ yẹn ṣe mọ̀ pé ìyàbọ̀ ni wọ́n kọ̀ máa lórí fọwẹ́rẹ́ lọ máa kú wọ́n ń lo wọ́n ṣe rí ṣúà ṣé àmọ́ gbogbo àti wọ́n wá ń lo ẹ̀gbọ́n wọn yẹn bẹ́ẹ̀ mọ̀ pé ojú ti wá ń ka wọn mọ́ èèyàn ń kú wọ́n ń pààyàn ṣé tó yé mẹ́rin wọ́n ń lo ara wọn náà èmi tiẹ̀ mi ẹ̀yà sí pé ń jọ yẹn but mo yẹ mọ̀ pé ńgbà tí ìyáàbọ̀ náà kùnà sáríà MC kí ló dé tó lè lò lára àwọn ìyàwó ẹ̀yẹn tó jẹ́ ìyáàbọ̀ ní ìyáàbọ̀ ló lò mo bèrè lọ́wọ́ ẹ̀ kì í mi kì í mi bọ̀tí nǹkan tán ti jọ sọ sílẹ̀ tó nígbà tá a bẹ̀rẹ̀ lọ́wọ́ òun náà pé tí wọ́n lò máa ń pààyàn kò sọ pé nú kò sọ pé rárá ẹni tó dẹ̀ lórí ti tán ìyẹn dẹ̀ ṣàlàyé dẹ̀ ṣàlàyé pé àwọn jọjọ ń jalè pé òun ló kọ́ lọ jalè wá táwọn fi sọmọ lórúkọ so ohun tó bá ló ń pààyàn òsì bórí tán ni kò sí àbí ṣé mo bèèrè lọ́wọ́ kókó ra ah, ẹni yẹn rí àbí mi ìbèrè pé ń gbọ́ wọ́mà lóhùn pààyàn kò sọ pé nú àbí yéésì tí n bá kẹ́rù wá sí nàìjíríà wọ́n máa bẹ̀rẹ̀ sí gbà lọ́mọ wọ́n máa ní ṣe mo jí ni mo ṣe é rí kó wá sí nàìjíríà ẹ gbọ́ mo jalè gbogbo bí tẹ̀lé ti lọ wádìí mo jalè wọ́n á gba nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n lè wọ́n máa parọ́ mọ́ ẹ wọ́n máa parọ́ mọ́ ẹ àwọn tó jẹ́ bad person yẹn wọ́n kàn máa ṣoore wọ́n máa fi ṣàṣehàn síta ìyẹn náà wá lóhùn ó wà òun àti sáríà ẹsà bọ́ọ̀dù àti sáríà wá jọjọ wà lórí láṣìó lórí níjẹ̀wò ni lánàá kan ni ni ó wá ń fún ní láyọ̀ láyọ̀ nǹkan ìbá fún ẹ ní ajá tó ń gbó àbí kó fún ẹ ní rábìtì kó fún ẹ ní láyọ̀ kó fún ẹ ní kòkò kó fún ẹ ní oríṣiríṣi táìgà kó tún fi sẹ́bírà sí láyé bàjẹ́ olùsí olè àwọn dagboru of the universe kò ní ta fún gbogbo yín. bí bàbá ẹ̀gbọ́n yẹn ṣe kú láàárọ̀ ó ṣe wedding fún bàbá yẹn fún ọmọ bàbá yẹn nígbà tó pé gbọ́mọ̀ tí kéréké ni bàbá yẹn kúrò láyé lọ bèrè ó ṣe wedding fún ọmọ bàbá yẹn ọmọ bàbá yẹn náà dàbí ẹni tó wà kísà lọ́jọ́ wedding ni pé ókè owó tó fi ṣe wedding tó ná tó pe lórin tán fún wọn nítorí pé ó gbọ́dọ̀ ṣe pati toro máa fi owó yẹn ó máa fi pati yẹn ó máa fi claim like ó lè claim ten million nínú unit ẹ̀ pé lo ten million ló ná àwọn tó dẹ̀ ló ṣe pati fún wọn ní ní ten kọ́bọ̀ lọ́wọ́ wọn ò ní ní ten kọ́bọ̀ lọ́wọ́ aṣọ tán máa wọ̀ gan bí àkísà ni but wọ́n ṣàṣe pati fún wọn wọ́n ṣàgbé gbogbo èrò tó ti yẹ yín toro ní pati tán bá ti ṣe báyìí pati báyìí wọ́n máa fi ń claim owó ni ẹ eh, understand ó dàbí kan máa lọ sọ pé àwọn charity tí wọ́n ṣe yẹn wọ́n fi ń gbowó lọ́wọ́ ìjọba tó yẹ pé wọ́n kàn kó àwọn ọmọ kan wọ́n máa fìyà jẹ wọ́n bì kan wọ́n tó máa ní mọ́ tó ṣe mẹ́ẹ̀. oṣù kan tó ṣe mm, wedding fún ọmọ bàbá yẹn ọmọ ẹ̀gbẹ́ yẹn oṣù kan yẹn báyìí pẹ́p ni máa yẹn kú nínú àwẹ̀dẹ̀ ni ó ń fọṣọ lálẹ́ báyìí kò sí nǹkan kan tó ṣe àmọ́ bóyá wọ́n fún ní nǹkan jẹ ni àmọ́ bóyá wọ́n fìlìtì ẹ̀ pamọ́ jù ni kó ṣáà ká àyà ẹ̀ ga kú ó ṣàṣàrí láàárọ̀ nígbà tí nígbà tí Bísọ́lá wá kọlẹ̀kùn ló bá rí i ó di méjì bẹ́ẹ̀ mi ṣe mọ̀ pé ó ti di méjì nà mo wá sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n á gbàgbé ọ̀rọ̀ àná wọ́n bẹ̀rẹ̀ sí ní bá sọ pé méjì báwo ó ní à ìgbà tí mò ń gbowó tí mo kọ́kọ́ sanwó lé yẹn èèyàn ló kú sínú ilé tòun ní nǹkan tí o gbé mi wá síbi iye èèyàn kú sínú ilé ẹ lòun ò ṣe fẹ́ kémi mọ̀ ibi ìbàyẹ̀ kọ́ ló sọ pé mo fẹ́ gbé e ṣebí olófẹ́ bá mi wálé sínú Golden Estate ẹ ó ní wọ́n ti gbàbẹ̀ bọ̀ tí ó ṣàkúrọ̀ torí òun náà fẹ́ lówó wọ́n jọ lówó mi mo ṣàdúgbò wọn tó wọn ẹ ti sáà mẹ́yẹn bọ́n ṣe jọjọ́ ń ṣe nìyẹn bọ́n ṣe jọjọ́ ń ṣe ṣẹ́rọ ọmọ pamọ́ ẹ ṣẹ́rọ ọmọ pamọ́ ẹ olórí burúkú sáré ọmọ àlè ìwọ wá ní ẹ sábọ̀dù wá ní ìwọ ni ìyá òun ìyá òun terrorist ni I'm still saying it and I'll stand on my feet. The, the bandit they kill they kill Saria kill Saria kill It's pointing now that all people, some people that died, is the MC that sent some people to sleep. But in the entire weakness, I weakness. Because those people in their family, when they kill them, nobody will ask them. Ta ló fẹ́ bí sáré àwọn yẹn ti máa ń plant ara wọn wọ́n sọ̀rọ̀ àwọn di ìkókò ìjàkùmọ̀ kò sẹ́ni bọ̀ tó máa lè bí nípò lè wílé Canada ni wọ́n ń gbé bíbá and then so àti gbogbo ìlú tẹ́ wà yẹn tí wọ́n bá ti bí ẹni to bá ti lọ sí America I put your I put I'm going to I'm going to do that for you you told me Saria that I cannot come to Nigeria again that's what when you told me that you did a video which I play it also on this live chat although you deleted it sometime but already I have it isn't it I'm going to place your video I mean your picture on the social media and I'm going to write the terrorist on it you are a terrorist for it it's not a joke Somebody people knows. Okay? So mo dẹ̀ fẹ́ sọ fún yín authoritatively the way bẹ́ẹ̀ ṣe gún yín tẹ́ ṣe yí odó wọn kì í kòkò bẹ́ẹ̀. Omi dada, ìyálàjà yín ò tó bẹ́ẹ̀. Ó ti try many things. You cannot wọn bí fọ́fadà yín dáadáa. You killers wọn bí ìyálàjà gbogbo yín dada. Àti gbogbo ẹ̀yin te run yàn wá sínú ilé mi. Wọn bí yín kú. terrorists. This is what they do. When they sign aside, when I built that house, quickly, mo rí pé ẹsẹ̀ sáré in sí ń South Africa ní fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ South Africa ẹ lọ bèrè nígbà yẹn ibi tó máa ń lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ was America but the day I built that my house and it's the same thing with them and at that time he have offended me rented my apartment out for people when I, my money has not the due and he has taken all my goods to give with I don't know up to date and after that don't want anyone ní wọ́n buy báyìí tó bá fẹ́ sá lọ èèyàn South Africa no sá and all the people working with my the father of my baby there that are close to him all of them won't come and roll or see Victoria. ni títí wọ́n fi mommy. bàbá ọmọ mi lẹ́nu kò ní dáa mommy. ẹni tó dẹ̀ pa bàbá ọmọ mi is a union ẹni tó fògùn sí ọmọ iṣẹ́ tó kọ́kọ́ tó wá yẹn mi ìwà mẹ́ni tó bẹ́ẹ̀ APC ṣáà APC anybody that to one nínú yín gbogbo yín gbogbo yín ẹ ní soríire ikú burúkú lẹ máa kú gbogbo àwọn tó support yín wọ́n máa máa gbọ́ ọmọ gbìbí iṣu ni bẹ́ẹ̀ ṣe ń pa àwọn ọmọ èèyàn gbogbo àwọn tó support yín ní orí social media yìí ọmọ ní pèsè wọn lọ́wọ́ mọ́ èyí tó ọmọ yìí pèsè lọ́wọ́ àbí èyí tó ọmọ ti dín lọ́wọ́ èyí tó ọmọ máa dín sí ni lágbára Èdùmàrè bó ṣe máa jẹ́ nìyẹn gbogbo èèyàn tó bá ń support yín fún iṣẹ́ burúkú tẹ̀ ń ṣe yìí ọlọ́pàá gbogbo wọn máa gbé ọmọ gbòmí iṣu àyíká yóò ní tòrò ẹ ò ní jèrè bó ṣe máa jẹ́ fún yín nìyẹn ìyẹn bó ṣe jẹ́ o olórí burúkú yín ẹ̀yin olòṣì ẹ̀yin blọ́gà olórí burúkú kan tẹ́ máa máa kún àwọn Esabod tẹ́ máa máa kún sáríà tẹ́ máa máa kún àwọn olèlé and you abusing me i'm not saying pastor is good any pastor that tó bá ti kill tó bá ṣe ayé èèyàn bàjá màyàmá ẹ jẹ́ ká drag ẹ̀ the people that are killing today that's why a lot of you coming out also mi ò sọ pé ehm, eh, tíbi Joshua ò ṣe nǹkan kan o but he also fake prophecy So ìpààyàn ni ṣọ́ọ̀ṣì ìpààyàn ni àwọn apààyàn wà ńbẹ̀ yẹn lára àwọn tó ń pààyàn wà nínú àwọn tó máa ń ṣiṣẹ́ burúkú yìí o tó máa máa ṣe tó ń sponsor wọ́ọ̀ kí wọ́ọ̀ lè wà náà jẹ́ kó máa lè rówó kó kó máa lè ba gbogbo orílẹ̀-èdè jẹ́ kó máa lè ba gbogbo church jẹ́ the terrorists are part of the people doing this kò ní yẹ o màláìka kò ní dáa fún ẹ tó bá ti dáa fún ẹ yóò bàjẹ́ fún ẹ last last àṣírí yóò ní bò gbogbo ìkàtẹ́ ti ṣe láyé ọlọ́run ní dáríjì kò ní dáa fún ìyá yín tó bí wèrè ìwọ mọ ìwọ náà ìwọ kókó sáyẹsọ mọ pé kò dáa fún ìyá ẹ ẹni tó bá ti dáa fún ìyá wọn wọn ló máa ń bí ọmọ òṣì síta tó wọn dẹ̀ ní bá wọn wí wọn ò ní dúró bá wọn wí wọn ò ní dúró bá wọn wí kó ń kọ wọn wọn bí gbogbo àwọn olórí burúkú síta wọn ò lè sọ̀rọ̀ ya wọn afẹ́rí píjọ ìyá ẹ̀ gan lórí burúkú Koko Zaria ìyá wọn is nowhere to be found aláyé bàjẹ́. gbogbo tí mo sọ tó bá ti jẹ́ irọ́ nínú ẹ̀kẹ́ gbé jáde pásọ̀ tó bá ṣẹ̀ mi máa sọ bọ̀ kì í ṣe pé gbogbo pásọ̀ wọn ọ̀nà bọ́ sí mi yàtọ̀ sí gbogbo òṣì tí wọ́n máa kàn tí pásọ̀ àánú òjò tó ṣe bẹ́ẹ̀ wọ́n máa tẹ̀lé káàkiri àwọn eléyìí máa gbowó ẹ̀ wọ́n á tún dúnbò ẹ̀ wọ́n á tún yọ̀ bọ́ sí wọ́n á tún pa ẹ́ dànù. ṣé wọn mo kúrọ́ mọ́ ẹ sáré yá ó lò sí ọmọ pọ́ńpọ́ǹtì ẹnìkan ó lè sáré àsọ ẹ̀mí sì sọ pé òun àti lọ jí owó ń gbà yẹn pé òun gbà páwọn jọjọ fi àwọn jọjọ ń jalè ni kò kúrọ́ ìwọ náà kẹ̀dẹ̀ tó bá ti ń pààyàn jọjọ ń pa ni so tó máa fẹ́ dájọ́ fún ko kó sì lọ E ẹ ba bá àwọn tàbújá fàákẹ́ bá àwọn ti Kàdúná àwọn tọ̀hún yẹn ẹ ti understand ẹ lọ bá àwọn fàṣẹbí bani de sọra yín àwọn ará èkó kọ yín ẹ kó sì dànù ṣebí ọ̀rá ló ti wá àmì kí ló ti òmù àrán ló ti wá òmù àrán ló ti wá náà tó bá anywhere you reside and you destroy the place you should go and go they should transfer you to your area ibẹ̀ yẹn súnmọ́ òmù àrán sì súnmọ́ Abuja. Omo máa rán súnmọ́ Àbújá náà ni even gan MC náà is from Kogi originally is from Kogi ìyá ẹ̀ ló wá láti Abẹ́òkúta mọ́ bí àwòrán ìtàn wa kọ̀ọ̀kọ́ síbi àwòrán yẹn MC originally is from Igbira tẹ bá gbọ́ lé ní lọ bá lọ bá kí lorúkọ ẹ̀ wọ́n àti àyà Bello. tó ti yé ilé ọmọ òkè bọmọ lẹ́rù àwọn ará Èkó ò láìkì yín kì í MC nìkan Zaria ìwọ you have to wọ́n máa ti ní wọ́n lọ sí Àbújá wọ́n náà you have to go with him ó ti yé àwọn ará Èkó ní kí n sọ fún ẹ tó ti yé bẹ́ẹ̀ wọ́n ní sọ fún yín wọ́n ní kẹ́ ẹ máa lọ sí Àbújá kì í ṣe aṣọ́rọ̀ òkèlè ńlọ o ti yé mẹ́rin torí àwọn ti bẹ̀yẹ wọ́n kọ̀ràn jì yín lọ ẹ lọ fi mọ́sùn wọn ra yín after all the other one àwọn Niger Delta wọ́n ti ná Àbújá ẹnu ètí ẹ̀ lọ́nà bì kan wò ná ẹ má kò sọ ayín dalágbẹ́ èkó kẹ́kọ̀ọ́ máa halẹ̀ máwọn obìnrin kẹ́ máa torí ṣìṣì kẹ́ máa torí burúkú báyé àwọn èèyàn jẹ́ kiri àdúgbò ẹ kó sì dànù ẹ kó sì lọ èmi bẹ̀lẹ́ iṣẹ́ lọ ẹni bá ní má dé mọ́ ni mi ní dé bá o èmi ti ń lọ báyìí mo tún máa padà wá ní bá ní má dé ni mi ní dé for now.